وحده لا شريك وأشهد أن عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أعزكم آه، الله ورحمة الله gẹ́gẹ́ bí àlàyé pàṣẹ lọ lórí sóràtò ìsàn àti débi tọ́lọ́wọ́n bá ti ń sàlàyé fún wa oore tóun pèsè kalẹ̀ fáwọn ọmọ àjọ náà. ọlọ́run ní أو الجنة أعوذ بالله من الشيطان الرجيم لا اللهم أعطيك متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وظللت قطوفها تظليلا ويطاف عليهم بآنية من فطرة وأكواب كانت قوارير قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى السفينة حرام بني أمر الجنة متكئين فيها على الأرائك ورزقهم nínú àìsàn náà alàkàrọ̀ lórí àwọn bẹ́ẹ̀ tí lágbàbà pé àríkà àríkà nínú èhóòlù bẹ́ẹ̀ tó ní ìjára bẹ́ẹ̀dì tó ṣe pé ó ní bí irú kọ́bà kéèkì bí bí bẹ́ẹ̀dì tó dàbí fálásó ṣe gbé ẹ mọ̀ bí tàbá ní wọ́n bá gbé bí ọba ọwọ́ àlórí ẹsẹ̀ ilé tó ń pọ̀ fún pé pé yóò lè bẹ́ẹ̀dì yóò tún ní ibi wájú bẹ́ẹ̀dì báyìí àwọn ìṣèlú yàrá dájú yóò tún ní ẹ̀ bí àtọ̀ kọ́bà tí yóò kọ́bà bí bẹ́ẹ̀dì wa gbogbo ẹ̀ papọ̀ báyìí ìlànà pè ní gbogbo ẹ̀ papọ̀ báyìí ìlànà pè ní àríkà tó ìtọ́lá ọba fẹ́ dìsíráàbù ní ìgbésà ayé ọba pé kò sí ẹnì kankan tó wà ìjánná tó ṣe yí pé irun tọ́lá ọba ṣe mu kò ní kọjá times one thousand times one million irú láì kò sí ẹni tó jẹ́ ọba ń ayé òkùnkùn torí bọ́lọ́wọ́n bá ṣe ń tò gbogbo nǹkan tàbá ń ṣe ń lé ayé ọlọ́wọ́n bó fi àwa pé gbogbo ọ̀nà ló ń ju àwọn ẹ̀dá àwọn afásàlàyé wọn bá débi àti túrú kúlà owó rọ́bì náà màlíkì náà ìlànà náà á ní sábà òṣùrọ̀ náà wò ọlọ́nkọ́kọ́ dákọ̀ rọ́bù lẹ́yìn rẹ̀ ó dákọ̀ malik lẹ́yìn rẹ̀ ó dákọ̀ ìlà ipò wa sọ di ọlọ́run ọba tó kọ́ ọlọ́run ọba sì sọ ọba tó kún òun ní rọ́bì náà ibi téèyàn bá fẹ́ fi rú yìí ṣe ọ̀ ti wá pọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà téèyàn lè fi máa expect aburú èèyàn lè expect ẹ̀ lọ́dọ̀ common people èèyàn gbogbo àwọn èèyàn generally pé at that level bọ́lá wọn bá fi ń jẹ́ rọ́pù bẹ́ẹ̀ náà ni anybody wa náà lè jẹ́ rọ́pù tábà fi ti tì kan. pé kò sí bó ṣe wù kí ẹ̀dá kó wà kú ọ̀tọ̀ kó má ní kankan tó òun náà jẹ́ rọ́bù kìíní kan tó gbogbo bó ṣe òkú ẹ̀dá kó kú ọ̀ kó má ní lẹ́bù tó òun náà jẹ́ rọ́bù kìíní kan rọ́bù mi ni the owner of something alàtúmọ̀tẹ́dà lè jẹ́ nù pé a ah, lágbájá ni rọ́bù lè bẹ́ẹ̀ òun ló lórí ilé àbó òun ló nílé rọ́bùl máàlì òun ló lówó tàbí yọ ṣe bísínẹ́sì hmm? wípé òun ni rọ́bùl máàlì bẹ́ẹ̀ náà ni òun kálukú náà ń kọ yóò lè pọ́ìntì sí nǹkan kan tóun náà ni sọ̀kẹ́ yẹn jẹ́ rọ́bù yẹn ní ìtumọ̀ pé káàkiri sí nǹkan ó káàkiri gbogbo èèyàn èèyàn náà lè dín nǹkan tóun náà lè kílèmù pé èmi lọ́rọ́ sí ààzà orí kùránì ń lò nígbà táwọn ní sọ́kù yóò ánàbí yusuf sọ fẹ́ ni tí ó bá tú àlà ìwàkọ́là lílẹ̀ rí lọ́nà àdínàwó náà jí mímgbòmá ẹni tó rí kóhùn ó lànà wọn ó ní òfúrú ní bíndàrọ́ rántí mi lọ́dọ̀ olówó ẹ̀ sọ tó bá ipá bá ló ní nǹkan àlèkè Eh? èmi ni rọ́ọ̀bù wákàtí kù yìí jẹ́nẹ́rà èèyàn sọ sábà wá fún téèkì ká pé ìta àtọ níbi irú kúlà owó gbogbo rọ́bìn ni pé tó bá ṣe pé bí ẹ̀sẹ̀ta burú lọ́dọ̀ common people ni ẹ̀ eh? tóun náà lè jẹ́ rọ́ọ̀bù anything then ọlọ́run ni rọ́ọ̀bù náà náà ń malik mùlù hmm? pé dàtí ẹ̀ńtà pé mọ́lẹ̀ lẹ́ńtò fún lè jẹ́ rọ́bù rọ́bì pé lábọ́ yóò sọ pé èmi mo nílé èmi mo ní mọ́sàn wọ́n wà ní ọba ló ní ẹni tí ó nílé dàtí ọba tó ní kápá lóyò so òun ni mọ́lẹ̀ pé tó bá ṣe yí pé aburú téèyàn bá ń expect lọ́dẹ̀ èèyàn tó jẹ́ mọ́lẹ̀ tóhun tún kéré tàbí àwọn èèyàn tó ń jẹ mọ́líkì láàrin àwọn èèyàn tó wọ́n tún kéré ju gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ọlọ́ọ̀ni mọ́líkì náà hmm? òun ni ọba àwọn ọba tó ní kápá lórí ọba gẹ́gẹ́ bó ti ní kápá lórí ẹbí ìjọba ọ̀kan wá ń bẹ tó ti pé ẹ̀dá kankan ò gbọ́dọ̀ kílèmù bó bá kílèmù ọlọ́run ọbó fìyà jẹ́ pọ̀lú ìlàrùnà kàbí èèyàn lè jẹ́ málìkù lórí nǹkan tí ó dá àmọ́ kò lè jẹ́ ìlà nǹkan tí ó dá nísìn báyìí níjọ́ tí èèyàn bá wọ̀ ìlú kan tó kọ́ ń ká àwọn èèyàn tó wà ń bẹ̀ tó bá wọn sàfẹ́ ń bẹ̀ tí wọ́n bá padà di ọ̀gá náà lè wọ́n málìkù despite tó wọ́n lò dáhùn àwọn tó fi ń kọ̀ǹtó lórí ìsọ́jú tí wọ́n fi ń kọ̀ǹtó tí ń sọ́jú àbọ̀ òdìmọ́lẹ̀ fún wọn àmọ́ ìlà ẹni tó gbọdọ̀ gbé bẹ́ẹ̀ òun ni ọlọ́run ọba tó fi bínú síra ọ̀ pé gbogbo nǹkan téèyàn máa ń kílèmù téèyàn jẹ́ ẹ́ ní kìránù kílèmù ó ní àléìsà ní múlùkù mi ṣé kì í ṣe mi ni mo ní kọ̀ǹtò mi yìí wà á di anhar lẹ́yìn ìgbà ó sì lo bí wọ́ọ̀dù rọ́bù yẹn náà lọ́nà bí lórí alámùrọ́bì kàfínà wàlíyà àwọn gbà tí ó débi má àlékù làkún ní ìlà nínú rẹ̀ ọlọ́wọ́n so ìlà ọlọ́wọ́n bá nìkan ní jẹ́ bẹ́ẹ̀ tó wá ti pé gbogbo téèyàn bá wá bẹ̀rù kò sí ìlànà tó lè jẹ́ ìlà so bó ṣe rí yẹn náà tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ àlùjánnà gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá sí bàbá àlùjánnà lẹ́gùn tó jẹ́ tó kọjá mínímọ́ọ̀mù kódà tó kọjá máximọ́ọ̀mù ẹni tó jọba ilé ayé òǹlọ́lọ́wọ́ bó mọ̀ sọ pé ẹni ẹrú òun ni ó nì lẹ́bi pé tabati ka súra ìtàn lẹ́yìn bàbá ká san ọlọ́run padà sọ ń bẹ̀ yìí pé wọ ìdá tó bá rí tí tó wà lọ́hùn yẹn tọ́lọ̀ pé kọ́ ó rí ìdẹ̀ra àti múlíkà òtòlù mọ́líkì ni ẹni bọ̀dì tó bá wọ àlùjánná tó pé in tí ó ní ga yóò ju tàǹsẹ́ẹ̀nì tí málìkìlẹ̀ ayé nínú tọ́ ọlọ́run wá ní tí wọ́n bá lọ́gbọ̀ fún lórí àríkà bẹ́ẹ̀dì tí o pé ọ̀ràn lọ bá ń lò ètìká kéèyàn lọ́gbọ̀ fún àwọn ọlọ́lá ni wọ́n máa ń fi ń ròyìn òun làdá ìgbà wọn pé lá akúlù lòtàkì àti èdè jẹun lẹ́ni tó lọ́gbọ̀ fún because àwọn ọlọ́lá táwọn tán sọ látán ti bí ọba náà ń ṣe bẹ́ẹ̀ so òun wa lọ́ọ̀fún ròyìn àwọn àlùjẹ́nà pé wọ́n á rọ̀gbọ̀ fún lórí bẹ́ẹ̀dì kò sì pé bẹ́ẹ̀dì tán design láyé ara ọ̀nà ìhà ṣàǹtàn wọn lájọ àárẹ̀ wọn láàjẹ́nà tí wọ́n wà òun ò ní mú wọn kò tó sì ní mú wọn òòrùn ní mú wọn òtútù sì mú wọn. dẹ́ níbi tọ́nà bá wa fi wọ́n sí lálìjọ́nà wàdà níyàtàn àlẹ́yìn lè láàlù ha wàdúlè láti òtútù ha tàbílè là. àwọn gbòógì àlìjọ́nà ọlọ́run ọba yóò lówà rẹ̀ yóò fà wálẹ̀ lórí wọn àwọn èso àlùjẹ́nà ló lè làtò tó fún ha ọlọ́run bó wà rọ̀ fún wọn tẹ̀léla pé bí wọ́n ti rọ̀gbọ̀ fún yẹn náà wọn ò nídìí àti dìde kó tó já sí wọn lẹ́nu. ọlọ́run bó rọ̀ àwọn èso rẹ̀ fún wọn yóò dẹ̀ tí rọrùn fún wọn láti kí. ọlọ́run wá ní wáyò tó kù àlẹ́ yìí ń di àníyàn tó mọ̀ ní tẹ́sán a mọ̀ wá gbé rand a mọ̀ sáàpù wọn rand àwọn abọ́ abọ́ tó ṣe omi tó ṣe jẹun bọ̀ tó ṣe kí wọ́n méjì ẹ̀sán fílbọ̀ fílbà wá àkùwá bí àtàwọn kọ́ọ̀pù tó ṣe mu nǹkan bí ọtí kánà tọ̀wà rírọ̀ ọlọ́run sọ wípé fíbọ̀ ni ọlọ́run ní kánà tọ̀wà rírọ̀ tọ̀wà rírọ̀ rẹ jẹ́mú ìkọ̀ rúrọ̀ omi ní gíláàsì kọ̀sí nǹkan lè jẹ́ fíbọ̀ tó tún jẹ́ gíláàsì dàbí fíbọ̀ ni ó jẹ́ ní màtíríà kan ti ṣe àmọ́ bó ṣe ní ìtì tó kó ń dán tó kó ń yàn tó yóò máa tan ìtàn gíláàsì the substance is filled but ní quality rẹ̀ àti títà rẹ̀ títà glass transparency rẹ̀ ó sì wà transparent ló wà transparent sí glass ọ̀wà rírọ̀ mi ṣe tọ́tìn ọ̀dàrú àtàkùn àwọn ògùn tọ́lọ́wọ́n bá ṣe ó sì rí glass yẹn náà papọ̀ mọ́ pípọ̀ ọlọ́wọ́n bó wàá ṣe ní déédéé ní ìjọ kálukú kọ́ọ̀pù náà ò ní tóbi jù fún ẹni tó fẹ́ gbé kọ́ọ̀pù náà ò ní tóbi jù fẹ́ni tó fẹ́ lò ọlọ́run bó ṣe é ní déédéé méjì wọn wàyí sọ́wọ́nà sí àkáńtàn wọ́n wàá fún wọn ní nǹkan mu níbẹ̀ ní mímu yíò káànà mìzáàjì wà á zánjà fìlà ìtọ́lọ́run bó fi mixtẹ̀ ní téèkì tó gbé jáde zanjabilu zanjabilu ní jinja tọ̀tẹ́ bá wo bí ọ̀rọ̀ káànà mìzáàjì wà á zanjabilu níbi ìdáláwọ̀ kọ́ ọlọ́ni káànà mìzáàjì wà á mìzáàjì kan kafu, mìzáàjì kan sàǹjàfẹ́ kí ni túmọ̀ àwọn àfáà ní tá a bá fẹ́ wo pé kó tutù àbó gbóná ọ̀rọ̀lọ́n fi ń ròyìn pẹ̀lú kààbó tẹ bá fi kààbó àti nǹkan ní máa ń jẹ́ kó tutù dàbí dírẹ́ǹkì náà kọ́ ò kò ní gbóná lé kò ní tẹ̀ mọ́ ní mìzáàjì wá kààbó kààbó ó sọ pé ó jẹ́ nǹkan tó tutù tí ó gbóná dẹ́nzà ìjàdúrà wá sọ̀rọ̀ pa téèsì kíká ní ìzájú ha zanjẹ̀ ọlọ́wà ní àìnà ń fi ha tùsánmà sàlsàbílà nínú àlìjánà yìí ọlọ́wà ọba wọ́n mọ àwọn tó bá wàjẹ́ náà wọ́n mọ nínú ìtẹ́lẹ̀ rú omi tó ń sẹ́ ń bẹ̀ tó pé omi yìí á mọ̀ pé ní sàlsàbílà ó kọ rẹ̀ bọ̀ ó kọ yìí náà kọ ó gbé jùmọ̀ wípé omi náà ó fúlò kò ní kan lẹ́nu yóò lọ lẹ́nu yóò sì fi lọ́kàn látara sàlàátà sàlàátà pé sálì láwọn pé ní lábẹ́já ní sálásù ìbọ́ọ̀lù sálásù ìbọ́ọ̀lù onígbèsọ̀ ìtọ́ ń dá rílé kò fẹ́ pé nǹkan ó lọ ah, smoothly kò ṣe pé kò ní háyàn lọ́rùn kò sì ní kàn wọ̀yẹ̀túfọ̀ àlẹ́ yìí kò dáná pẹ̀lú àwọn tó máa wá sáàpù wọn àwọn ọmọ kéékèèké orí mọ̀kànlá ló wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ní dédé éèjì kan wá sájọ́dọ̀ kò ní tẹ́jì wọn ní dàgbà tó yàtọ̀ pé wọn ò ní kú ara tó mọ̀kànlá ló pé bàkúnà aláṣàbàbẹ̀ wọ́n sẹ́kù ló lọ sí jọ́dọ̀ wọn ò ní dàgbà ìdárọ̀ àìkà hún tẹ́yìn bá ráwọn ọmọ tó ma sáfà tó wà lálìjẹ́nà yìí rírí wọn bẹ́yìn bá olójú wọn ṣe tutù tó báwọ̀ wọn ṣe dáa tó bí wọ́n ṣe pọ̀ tó àti bí ṣe wà lọ́tọ̀ọ̀tọ̀ tó wà á rò pé lóòlù àmọ̀gbọ̀ wọ́n káwọ́ bíi pé èèyàn wo bí irú lẹ̀kẹ̀ tí hmm? ó dàbí dáàmù àbí bí irú àwọn precious stones ni tó jẹ́ black kan wá dà kalẹ̀ ṣe àwọn pé bó bá ti bá ti wà níbi tẹ ẹyọ kọ̀ọ̀kan máa tàn lọ́tọ̀ọ̀tọ̀ pé báwọn ọmọ yìí ó ti wà káàkiri mo ṣe pọ̀ tó tí wọ́n fàáìn bẹ́ẹ̀ náà lè tẹ́ báwọn ọmọ àwọn ọmọ tó mọ̀ sáà wọn àwọn kan wọ̀n ní kó jọ sójú kan àwọn kan wá báyìí àwọn kan wá báyìí àwọn kan báyìí ojú wo wà gba àwọn wo da dẹ wo mọ wá gbúrò pé téèyàn bá wò wọn báyìí bíi pé àlú òlù wọn fẹ́ dání ibi kéèyàn mú fẹ́ èèyàn mú diamond àbí èèyàn mú bíi fẹ́ẹ́ báyìí èèyàn kan èèyàn wá yọ kókó bẹ ó dà kalẹ̀ yóò ti máa ta káàkiri lórí ilẹ̀ ìpẹ́ ọkọ̀ fún ọmọ kan yẹn bẹ́ẹ̀ làwọn náà ṣe máa wà ìdá àìsà sáà lọ́hùn yẹn lálùjẹ́nà tí wà nábì àbí tí wà mùsùlùmí tó bá rí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn nítorí ni ra'aita na'iman wa mulkan kabira wà nábì ó rí ìdẹ̀ra tí ò dé ìsìláyà hmm? ni na'imu ti jẹ́ nakra ìdẹ̀ra tí ò dé ìsìláyà wa mulkan kabira àti ọlá tó tóbi sí ọlá kan òtò anytime tí wọn lágbọ́wọ́ bá fẹ́ sọ ìtàn ní describe ọlá yàtọ̀ fún pé lágbájá ní tó pọ̀ tí ó jẹ lágbájá ní tó pọ̀ tí ó mú lágbájá ní tó pọ̀ tí ó ná àwọn èèyàn ń sáàpẹ̀ wọ́n máa ń sọ bírú báwọn èèyàn bá ṣe ń sáàpẹ̀ èèyàn ti describe bọ́lá àti ìpọ̀ pé báwọn èèyàn ti ń sáfù ẹ̀ tán wà lọ́ndà kọ̀ǹtù rẹ̀ wọ́n máa fi ń jìkà dọ́là rẹ̀ ti pọ̀ tó ọ̀nà ọwọ́ àtúgbò ní masuda sáfọ̀fì ló ń sọ nígbà táwọn ọ̀rẹ́ ìṣòro máa pé olọ́ba ní ìsàlá ọba ní ìbẹ̀gùn ṣe lọ́rọ̀ sí òde bíyà nígbà tó tó àná ìsàlá sẹ́lẹ̀m ó wá gíláwá tó máa ń bá ara wọn sọ̀rọ̀ ó rọ àwa náwó sí wọn màmẹ́ pé kó máa kó wá bà sọ kó sàmà sọ àwọn ọmọ báyìí bó ń fẹ́ náwó sí alùpùpù ṣùgbà wá gbà owó ẹ̀ bí ìbá àwọn méjèèjì cousins ni wọ́n nílùú wọn ní saki ní tọ́ì tọ́ létà nígbà tó ó wà ó dé ọ̀dà àmúrẹ́jì ó ní kó ń sọ ọ̀dọ̀ ọ̀gbìn wàláhì làkọ̀dìṣà hàtù kíkọ́rọ́ ti múlẹ̀ èmi travel dáadáa mo travel wáyé mo ti witness ibi tí ọba àwọn fashion ibi tí ti ń lu ọlá rẹ̀ mo lu ọlá tó ní wà pé sọ̀rọ̀ fi àbọ̀mọ́ni ọba àwọn roman peter of rome mo débi tí tóbi tiẹ̀ náà wá pàmòrò àìsùn málìkan fi kọ́ omi. èèyàn rí ọba kan tó ní ìgbó tóbi láàrin àwọn ìjọ rẹ̀ mísílà muhammadin ṣe àwòrán irú ọlá kánàbí mi láàrin àwọn naa, onífìlọ náà ó ní dé ni pé bi máa tàná ọmọ nǹfà bá nàbí bá tutọ́ báyìí wọ́n sì wù fi tọ̀ kí ló bá fi jọ́ lójú ó ní pé kò ní jọ òun lójú tó wá ṣe yí pé ẹni tó ṣe yí pé ọba ló bí pé píríǹtì ní nípìnlẹ̀ sẹ́wọ̀n pé rọ́bẹ̀ kan ló pé sẹ́ni tó bá jẹ́ píríǹtì náà ọmọ ọba kìnnì kan blood eh, blue blood royal blood ní rìn aláàyókù rẹ̀ làwọn ní blue làwọn ní sọ pé àwọn ọmọ Muhammad pé irú control wo lórí lórí ẹ̀ka àwọn èèyàn báyìí pé débi pé bó bá ń sálù àlágan ìlà hóbìyàkàtìlúnà aláwàbùrì wọ́n á máa jà lórí omi àlọ́ láti ń kán kò lọ́wọ́ rẹ̀ pé ah, á ọ̀la yìí mọ̀ so ara nǹkan tá máa fi mọ ọláyàn ní irú àwọn èèyàn wọn ló ń sáfẹ̀ lóṣù pé nígbà tó ọlọ́run bó sọ sẹ́yìn tó tó wà pé ọlọ́run bá sọ yí pé wọ̀yà túfù àlẹ́ yìí wò ìdáhùn ọ̀lẹ̀ àwọn kádàmù tí ó mọ̀ sáfù lọ́ọ̀ dákọ̀ lórí wọ́n ìdá àìsàn àìmọ̀ wọ́n mú rẹ̀. ìtọ́ba tí ń jọba náà ní wípé àwọn èèyàn tán bíi tiẹ̀ náà wà lọ́dà kọ̀tù ẹ̀ tó sọ fún gbogbo ẹnibọ̀dì tó bá wà lẹ́nu ọba yóò ọba lé ayé lọ ẹ́ more than million times ọlọ́run wa ni áálíyà ń ya rùsóńdò sí kọ́dù nǹkan tí wọ́n wọ̀ tó jà sọ fún wọn tó jẹ́ aṣọ àríìlì tó sọ tó wá green àtàwọn aṣọ tóun náà nípa tó ti pé àwọn abiyì ni wọ́n ń wọ̀ hmm? òun ni wọ́n wọ̀ òun lẹ́ẹ̀kì rí wípé ìjọ wá pèsèǹtì àsọ̀fà nàbí sàlá àrọ̀sẹ́lá àsọ̀hàrí torí pé àwọn tó wá pèsèǹtì ẹ̀ fún un fẹ́ kó ṣe wípé kóhun náà kó múra báwọn ọba wọn ṣe múra àmánà bí sọ́ọ̀sì sọ́là yìí ṣe malik lẹ́bùrẹ̀ ju malik lọ náà fi sọ pé alábáwá ní ọpọlọ pé bọ́lọ̀ bá tètè lẹ́ra fún yẹn táyà bá ti ń tẹ̀lé malik ló ń fẹ́ pè òun ni pé nígbà tí àwọn àlẹ́ ìsọ̀tún ń bọ̀ wá nínú pátó maka lẹ́yìn lóòdẹ́bíà tí gbogbo àwọn èèyàn ti gbà fún táwọn ẹ̀sìn wa ń kọjá táwọn tó bàbá rẹ̀ ń kọjá Abbas tó jẹ́ ń kó ànájú ó wà lọ lè má bùtù fìyànù ó mú dúró bí kájọ́ tì máa rí ojú àbúrò fìyànù ò gbà ó sì rí sán kọjá ó ní ká wàláhì lákọjá àwọn ọmọ múlùkù ibùdó àkéèké ọmọ ọmọ ìyá rẹ̀ abdullahi rẹ̀ ti tú bí o abbas ni yá abbas sufyan ìnáhù lẹ́sà bí mọ́lùkì ìnáhà nùgbò ẹ̀kẹ́ ṣe ọba ìjánu bí ọlọ́ọ̀lẹ́lẹ́ torí àwọn òrí yorùbá ọ̀hún tó ọlọ́run ọba ni wọ́n wọ aṣọ àbẹ́rẹ́ èyí tó tó tó sọ wọ́n tún wọ aṣọ jì báàjì tóun náà tíìkì ẹ́ wàhálù àsáwòrán mi fẹ́tọ́ wọ́n á wá ní bí ẹgbàwọ́ gbàwá ní àwọn nǹkan tí wọ́n fi sí ọwọ́ made of labour ẹ́ lọ́lọ́wọ́n kó fi sọ̀tọ̀ fún wọn wọ́n sàtọ́ ọmọ gbogbo sàrọ̀ ọ̀gbọ̀n ọlọ́run ọba wọ́n wà fún wọn ni nǹkan múmu tó má tí ò sí nǹkan kan tí yóò dọ̀tí ẹ lẹ́yìn pàtó lọ́wọ́ bá sọ gbogbo ilé ìtàn tọ́lọ̀ sọ gbogbo tó ń ṣe fún wọn ta ọlọ́run afẹ́ sọ fún wa reason tí wọ́n gbọ́dọ̀ fi tọ́ sí àǹkẹ́ báyìí sọ pé àlìjàzá nìyí ti pàmò ọlọ́run bá tẹ̀sán fún yàn nírú ìran àwọn iṣẹ́ tó ṣe náà lè fún ọ ọlọ́wọ́n ní inna hadha kana lakum jazaa wa kana sa'yukum èyí ẹ̀sà ló jẹ́ fún yín iṣẹ́ ẹni tẹ́ ṣe ń kọ̀wọ́ ọlọ́run ọba gbà ó fi kún fẹ́ fún tẹ́rí wọ́ọ̀dù méjèèjì tẹ́tọ́ ọlọ́run ọba ló gbà ẹwù jàzá ẹwù mọ̀ṣúkúrà torí pé ìtàwọn náà sọ gbà tó ṣe dẹ̀ra fún yàn ní pé láàánú rí ní kó jàzá àwọn àṣùkú àwọn òfẹ́

ọlọ́run wa ní fẹ́ máa dóde tóun sì pé jàzá tẹ́lẹ̀ wájọ́ ṣùkúrù tẹ́lẹ̀ wájọ́ iná hádà kánà lákùn jàzá wà kánà sàyíkú sọ gbogbo àwọn ọ̀pọ̀ tọ́lọ́run bá ń dákọ̀ yìí ọlọ́run bá ń dákọ̀ rẹ̀ torí pé nílé ayé nǹkan yẹn làwọn èèyàn kà nígbà tó bó tẹ̀ ṣe pé kìtàlìjẹ́nà ó kọ nìkan ló fi jọ́ àbẹ́yìí tó tóbi jù nínú ìdẹ̀ra tọ́lọ́run tó ṣe fẹ́ dàgbà wà lìjẹ́nà tó tóbi jù tó ju gbogbo ìdẹ̀rẹ́ lè lọ. òun ni pé kọ́lọ́wọ́ bá ṣí gàdá fún wọn fún àmì. ṣàpé ìyẹn lọ́lọ́wọ́ kò sí fẹ́ẹ̀ nìkan lé ayé ní. gbogbo àwọn akóyìnbó tọ́lọ̀ ń da kọ̀ọ̀kan wọ́n lè kiri jíǹsù irú náà náà ìdẹ̀ra ẹ̀rí kúṣẹ̀ pípọ̀ náwó rẹ̀ ó yàtọ̀ pọ̀ jíǹsù rẹ̀ wà. àlẹ́ ìsọ̀rọ̀ náà lọ sẹ́lẹ̀ àdéhùn sọ̀rọ̀ àdìsí imam muslim àdìsí one hundred and eighty one sọ́yìnbó sọ́yìnbó sinara lómi ló gbà wá. wọ́n láti sọ sọ́lá sọ pé ìdá dákàlẹ̀ ahàlù ìjánà ti lè Allah àwọn wa taala. bá wà jánà fáwọn yàkúlù lọ́hùn sàbára náà sàhálà ọlọ́run bó tẹ́ẹ̀kún fẹ́ kankan tí fi lé kún fún lórí ìjọra yìí ọ̀yà kò lú àwọn àdìyàn wa nípa kí là ń fẹ́ alámùtò bá yé lòdì ó hàn sí wọ́n lọ́wọ́ ọba ojú wa ṣé o ọ̀hún náà bọ̀rọ̀ táìmù wọ́n sì lò ànábọ̀rọ̀ ó ní ìdùnnú tó wà láti inú tó wá hàn Eh, bíútì tó hàn lójú pé tó mú bíútì mi wá ni pé ẹni ìyẹn ní iná ìdùnnú ọlọ́run kí la tó fẹ́ béèrè aláàtùbá yé ojú ha ojú wa ló ti funfun yìí ta ti rẹwà yìí aláàtùbá yé ojú wa ló ti funfun وتنجينا من النار سوى الله بقى وسيف وانبينا ẹ̀dùn àjẹ́nà tí ẹ̀bùn wámi ná wọ́n sọ̀rọ̀ ẹ̀mù tó mì fáwọn ọ̀rọ̀ pé ìbẹ̀rẹ̀ ti parí ọlọ́run sọ pé òdìlẹ̀ fati jẹ́nà tó lè mọ̀tàpé na bẹ́ẹ̀rẹ̀ àbáyé àzàmà tó wá dúró náà lè kó lè awáàbì àfi mọ̀nàfàṣíyà wà máa nàbìlọ́bà ìrìwẹ̀já ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد gbogbo tó bá wù wọn ni ó jẹ tiwọn bẹ àwa tó wá lálẹkùn ta kíkù fún wọn tó pé àlékún gan wọn ò lè rò ọkàn ò lè lọ sílẹ̀ torí ìjẹra ó ti dé lẹ́bù pé wọn ò lè béèrè nǹkan mi wọn ní dáadáa bá sọ pé ìyẹn gbọ́ títà wá dá ìjà náà lè rẹ̀ alẹ́nu yóò sọ pé yẹn wọ́n láwọn ọkùnrin àwọn ọkùnrin wọ́n ní ìyàwó púpọ̀ kí láwọn obìnrin yóò lè rà wọ́n àwọn ètò ìṣẹ̀ ń sọ̀rọ̀ nípa torí pé owó ń jẹ ọ̀yìn bá ti bẹ́ẹ̀ ní òní rò ẹ́ òní rò tẹ́ máa bọ́lá wà ìṣẹ́ máa sọ fún wa kẹ́tí máa bí ìdẹ̀ra sí máa rí ẹ wọ́rú ìdẹ̀ra sí mẹ́líkàtù kábà wà ní queen of saba àbí láàbà àwọn akápá ń pè ẹwù gbà tó dọ́dọ̀ Suleiman tó rí bí wọ́n ṣe tẹ ilẹ̀ ẹlẹ̀ tí ń tàn tó rò kómi ni tó wá ká aṣọ tó pèsè tó ká sọ ọ máa wọn mi wọn ni àpà èédọ́ omi òrílẹ̀ ìwòrí nù ẹ́ iná àsọ̀rọ̀ ọmọ márùn-ún àtọ̀ ní kọ̀wàrí pé a má kà sọ fún kékeré sómi ọ̀sẹ́ni tí ò bá lè lè ìwòrí irú tó ti wá ṣe irú kan tí ò rí fún bó bí ìjọ tẹ ẹ̀rọ gan kí ó rò ẹ́ kò sí ní tí ó rò tọ tọ́lọ̀ bá ti wá sọ fún ọ̀sán pé tọ̀ tọ́ wá gbà ọlọ́run kí ló tún tún bá tún kọ́ọ́lá fàyà ṣe kò lè jà ọlọ́run wá sí gàgbà kó o lóde tó wá wá sí ànábì wá ní fàmá owó túrú ṣẹ́yìn àná àhábà ilayhi minan nadari ìdá àbúté àgbọ̀jọ́ kí wọ́n wá rí ọlọ́ọ̀tọ́ kò wá sí kò sí nǹkan kata fún wọn ó wù wọ́n ju wíkà wù ọlọ́run lọ ah eléyìí tó pọ̀rọ̀ sẹ́ni sábà sójú ọlọ́run fún o òmò sọ pé wọ́n ní ah, ọlọ́run mi náà fẹ́ lọ́kọ méjì yẹn ẹ́ níta yóò bá sì dérí ni a máa ń retí èyí tó wà lábẹ́ so bàbá ní sọ̀rọ̀ àlùjánnà ibi tó rí àjẹ́nà wà gangan irú oore tó gbé lázàrì gbé kọ̀ǹtẹ̀ àdínàbọ̀rù ìdáwọ́ òun lẹ́sìn rí pé àwọn tí wọ́n tako ẹ̀sìn tán tako súnà nẹ́bí gbogbo ẹ̀ náà ni wọ́n tako papọ̀ ìjáàbọ̀ tako wípé àjẹ́nà àti náà tàn yóò wá tó tako pé a ò ní rọ́lọ́ fundamentals táwọn ẹbí jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ làwọn fẹ́ wó làwọn sálàfù wá fi lé lórí wọn but àwọn èèyàn sáńkà kàtà àwọn sálàfù wá bá wọn fà wọn rò kọ́rọ̀ kékeré àwọn gbé báwọn ọmọ ìyá tí wọn ti ń lo tẹ̀síwá wọn ò mọ̀ káwọn yẹn wọn ò bí kùránì kan àmọ́ torí wípé káwọn yẹn má ní kéèkì rí ni wọ́n wọ́n sàgbé kọ́ àdìrí bí wọ́n wá lọ́ọ̀tì máa rí àwọn fọláṣí wá wá wọn. báwa kan bá wà lásìkò wọn á ṣe ìdúntàn ṣe so fàmà òòtù ṣe é án àhábà ìlé ilé nínú àgbàdo ìlà ọ̀ṣẹ̀ wọn ò fún wọn ní nǹkan kan pé kó wù wọn ju pé ah, àwọn ìjọ lọ. tó bá bá ti sọ̀rọ̀ lázà ẹ́ lábẹ́ àjẹ́nà ọlọ́run bá kọ́ bẹ̀rẹ̀ fún wa níbi irú nǹkan táwọn èèyàn fi ilẹ̀ nílé ayé ẹ pé ọ̀ ọ̀ṣẹ̀lẹ̀ ìfún iná kọ́dà tó kù jù ú yẹn lọ ọba tuntun ọwọ́ àtúntọ̀ dédé ibi tí imagination ẹ̀dá lè dé níbi lábẹ́ wọn wà gbọ́dọ̀ ọlọ́run ìfẹ́ wàá ṣe imagination wò ni. òun lẹ́bi ni pé tí ìbá ti pé nǹkan kan bá ń bẹ tó bá tóbi ń di eléyìí ẹgbẹ́ bá wí ọlọ́run ìjú yíyà ọmọ ilé náà dẹ́rọ níjọ́ náà àwọn ojú kan bẹ̀rẹ̀ pé ìsìnkú ojú yẹn ó rẹwà yóò tutù ìdùn nínú ọmọ jẹ́ ìlàrọ̀ bí i ha náà wọ́n gbogbo nǹkan ni wọ́n ṣe ìlà tó ní ní ìlà tẹ́lifọ̀dì mọ̀ sí mọ ìlà tó jẹ́ hápù ìjọba àwọn sì tú ìlà wọ́n fi ṣe mufradu àlà fífọ́ bí ayé àlà ìrọ̀ nìkan lọ́sẹ̀ ìgbà pé wọ́n ní ìlà rọ̀bì àlà rẹ̀ ayé kàńtàbírù ẹ̀yìn ní màtàbọ̀tì. pé irú àwọn èèyàn báwọn níbi yìí kan náà dàní pé àwọn èèyàn ní rọlọ ọ̀sẹ̀ àná ó sì tóbi kéèyàn bá mọ wá dùn tó wà ní ìfẹ́ kéèyàn bá fẹ́ràn kéèyàn rí làwọn sábà bá fẹ́ lọ fáwọn ilé òní ẹmọ́ nìkan sálọ bẹ́ẹ̀ ẹ̀ kéèyàn bá fẹ́ràn tó ti ń kú kọ rẹ̀ níjọ́ tó bá ilé wọn ó yẹ lórí káwọn sọ fún ọpẹ́ tó ń sìn yẹn òun yẹn àlùkìyàmà ti dé kò lè sọ́jọ́ ìmọ̀ lẹ́yìn wọ́n ní ìmọ̀mù ṣáàbì tẹ̀sán ìmọ̀mù àlàámalẹ̀ láwùláwù yóò kè ibnu ìdírí annahu yára ọ̀gbáwò àkúrọ̀ ma àbíyà tí kì í bá ṣe pé òun máa bẹ̀rẹ̀ sí ti ṣúọ̀ pé òun ó rọ̀ lọ́jọ́ tí ẹ̀kọ́ wọn bá túbọ̀ kókó òun túbọ̀ ní kókó òun lò because ẹni wọ́dọ̀ ìbádà fúnra rẹ̀ ápù rẹ̀ ní mahaba yes ápù rẹ̀ ní mahaba kò báwo nìyàn tí yóò ṣe wá fẹ́ kódà kó má sọ kọ́lọ̀ má sọ ọ̀gá kó má làmọ́lẹ̀ ẹ̀ nítorí ẹ̀kọ́ kan yẹn lọ nítorí sọ nígbà láwọn adìẹ òun wà láwọn ilé ìwájú tó ti wọn tako tó yẹ kí n dá lọ sáfẹ́ wọn tako ṣàfáà nàbí lọ sáfẹ́ wọ́n takọ̀ fọ́ọ́dún ànàbí ẹ kọ́ pé ìtọ̀ kí ni èyí wá ṣe gangan jẹ́ ìyàwó tó fẹ́yàn pé àlìjánà náà ó tàn án ẹmọ̀ tó mọ́ pé ó tàn án ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́pàá pé ajúrángẹ́rù mọ̀mún láàdá tí ò ní tán ẹ́ iná hádàrà lùtù náà máa dàrú mínà bá àrùsì wà ní kò ní tán kọ́ọ̀sán tí a wọ́n tọ̀ kí lè ní ọ̀sán kó dàrú máa ń lójú lẹ́ni dé ní pé tí wọ́n bí bí bọ́lọ́ àbí kí ló fẹ́ gbà wọ́n ní àjẹ́rò ló tẹ̀ kí làwọn ṣe gbà ah, yóò kánà ní wọ́n ní kí ló lè ní ìṣẹ́ bẹ́ẹ̀ dáadọ́ òun náà kí ló pọ̀ ń bẹ́ pẹ̀lú nǹkan táwọn táwọn jáwọn dídá gbà kan kó sí dídáwò àkùwáyé bídá ọ̀la fún àmì pé bídá èrò bí tó tó bá dé ìkàkà ní ìkàkà tó wò ó pọ̀ ẹ̀ bídá ọ̀la fún àlọ́ ìkọ̀kọ̀ wá kó tó ka bídá ọ̀la fún àlọ́ bídá ọ̀la fún bẹ́ẹ̀ àwọn àfá làwọn tó wà lẹ́yìn kú sí àmọ́ táwọn yẹn fi sí gbọ́yé ni pé àwọn tí ìpé bóyá àwọn bídíà alákọ̀ọ́kọ́ tán wá àwọn kéré láburú sáwọn tí wọ́n ṣẹ̀wọ́n náà àwọn bídíà tàṣkò àwọn bídíà tàṣkò yín kéré sáwọn ó kéré sáwọn ètò tí ẹ sáfì mọ́ ò ní pé àwọn sàájì ànábì náà tí mọ̀ iye tó ìpérèsè wọn ò sí yìí sí ìṣkáàtò lòmú wà àwọn náà wọ́n lè sákùrú àwọn eléyìn tó bá ìdúró àwọn eléyìn bá sẹ́kù bá wà náà sí ìrí wọn rí àgbákò làwọn òde yes ẹ̀yin ò rí pé láti jọ táwọn tàbí ànábì táwọn tàbí ìgbìmọ̀ ti sáfù wọn á lo ẹ̀rí bì láti sáfù àwọn sunday ground dùn sọ́wí lọ ó sì yanjú ọ̀rọ̀ káàkó tó rí òdì ìṣẹ̀lẹ̀ rí ìdílé ó sì mà ní pé bí àwọn èèyàn bá ti wà ká tébù tó bọ́lọ́wọ́ bá fẹ́rẹ̀ sí ó sì fẹ́ràn ànábì ó sì fẹ́ràn ó mọ̀ yìí àwọn aláburú tó bá ṣe sílé ọ̀tún náà làwọn èèyàn tó wà káfíìmù náà lọ́wọ́ fún ìtàwọn pẹ̀lú káfíìmù sáàkù wọn kí ló dé tó ìfẹ́lẹ́ bàbá mi sọ́nà àkókò ní rídà tẹ̀ tó tó bàbú bá pè wá ó má bú wá òtún wá wá bàbá òbí rà ẹ̀ àpà ẹ̀dá kùn sí lásìkò ti wà yìí pẹ̀lú padà gan ọkọ̀ àgá àwọn òlítà ẹ̀gbọ́n bọ́bá làbá ṣe ń yí àyàtọ̀ láì trọ́ọ̀fì dín láì trọ́ọ̀fì dín ọlọ́tí mọ́ sábà yìí <laughs> ọ̀lẹ́ làwọn òjẹ́ ó ti wá àwọn èèyàn sẹ́lẹ̀ tákù ìtàkù na invest wa béèrè yìí anybody báyìí fẹ́ sọ ní pé ní ní ọba ṣe ń jẹ ṣe rẹ̀ ní kíní kan ní a ṣe ọlọ́mọ ọmọ àti kú ṣe ilẹ̀ bára ní ṣe kú tán gbogbo wọn náà kó òrùkù rí dàbí so àbúrò náà fẹ́ gbowó wọn Umar náà ti ayà Kùránì gbọ́yé ní Osmanu náà ọmọ láìkráàfì díì, Ali náà ọmọ láìkráàfì díì, àbúbẹ̀dà náà ọmọ láìkráàfì díì, inú ọdún ọmọ láìkráàfì díì, ọlọ́ọ̀bá máa máa jẹ́ kílé yẹn wá. Ṣùgbọ́n àwọn ẹbí àti sílíọ̀sù náà làwọn èèyàn tó ṣe kí wọ́n lè sákùn wọn wá. Ọlọ́run ìnà wà káàna sáàyè kọ́lọ̀ sọ fún ẹ̀fí káàna sáàyè fún mọ̀ṣúwọ́rọ̀ ó tó lọ́kọ̀ ya iṣẹ́ rẹ̀ mọ̀ àkúṣe tó àmẹ́rìndọ̀sọ́lá ní sọ ẹ̀fọ́ pé sábà jùlọ náà lọ́wọ́ fàmàrútù ṣe án àhábà ilé ilé nínà ìrìnàbọ̀ ìlàwọ̀jì ọdún òní fún ọ ní kankan tó wù ju pé káwùjọ ọlọ́run tó fi pé náà káàbà nábì sallallahu alaihi wasallam hadith amadunu yasir ni pé wà á sẹ alukalamu sátani náà sọrí ìlàwọ sí kẹkẹ wà á sálùkà ṣẹwùkọ ìlà àlèkọ ọlọ́run oúnjẹ gbé máa jẹ náà ti pàdé tẹ́ẹ̀bà tó kẹ́lì máa jíjẹ rẹ ẹni tí fẹ́ràn ìyẹn máa jẹ hmm? àwọn àbúmọ́sálà àṣà táwọn bọ̀ wá láti habasha kàkà mú sọ́ra fi ara yá máa lọ àwọn sàbí kan lọ sí habata lóòótọ́ ẹ̀sìn wọn wọ́n gbé lọ ṣùgbọ́n wọ́n ń jẹ́ hàn náà bí yá káwọn náà tẹ̀ lọ sí màjínà ká lọ nígbà tá ń bọ̀ wá tá ń lọ lẹ́dà bí sinmi sẹ́ni máa ń sọ òun ni wọ́n tá ń ni pé gadan nalsakil ahibba muhammadan wasaqa tó bá dọ̀là ọ̀rọ̀ lápàdé àwọn olólùfẹ́ wa muhammadan kan fàdé wọ́n ti ń jẹ́ náà wọn kalẹ̀ kàtòrí ọ̀bẹ́ ìbá fẹ́ràn ọlọ́run kẹ́nìkan wá búlọ́ọ̀kì fún mi rí ó fẹ́ bí àjẹ́ o lọ́lọ́run fi kà á níyà fáwọn tí ń ṣe mùsùlùmí pé kàlá iná hùn àrùn ìhìn ìbẹ̀rù mọ́ ilé nǹkan òun lẹ́sìn ni pé èyẹ́ lè máa gbọ́rọ̀ ẹ̀ sí ẹ̀ bá fẹ́ràn bí ẹ̀ bá ti ń gbọ́ bá ti ń dùn mọ́ tó gbá tí wọ́n rárẹ́ ni tí ń bá fi bọ́ọ̀ yìí kọ́ lànàbí hmm? musa gbọ́dọ̀ fi béèrè pé rọ́bì ni rọ́bì àrí ni àwọn tóbi ilé gbé rí ọ gba ládà yìí kọ́ jẹ́ rí ọ tó bá ikọ́ lọ́wọ́ tó wá lè fún yàn ni yóò fún òun ni ibn mú àyà mẹ́ta lè kàlí mọ́ wàláàkì lílẹ̀ ìyá ni kéèyàn fojú rí nǹkan tí èèyàn bá sọ̀rọ̀ làbí fòmánà ìtumọ̀ rẹ̀ tó wọnú ju ọ́tà gbọ́ rẹ̀ lọ lìdá torí ẹni sàálà lùmọ̀ àyà náà kàlí mọ̀ làlábì fún sábẹ́ pé ọlọ́run jẹ́ rí ọ pé á dùn yín pọ̀ ó ti tètè tí tán fojú lógún tó lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá fi lè sọ́lọ́ wa ní iná náà nàzánà àlékà kùránà àwọn ọlọ́wọ́n bá la sọ Kùránì kalẹ̀ kan tá a sọ lójijì a sọ díẹ̀ díẹ̀ béèsì lórí ní ọlọ́run sọ bẹ́ẹ̀ nítorí kàdáálì lè ló ta fi tàbí ìfò àdì. àwọn tòbí náà sọ pé ah, kí ló tọ́lá ọ̀bọ̀ sọ kùrọ̀ àyíká lè jùmọ̀ kan wáhé náà tọ́kì pọ̀ kan ọ̀rẹ́ náà ah, ní sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà a máa sọ ọ́lẹ́ lẹ́nu ló ta fi tàbí ìfò àdì ká fi lè mú ọkàn rẹ ká fi lè fi rìn pé information tọ́lọ̀ bá fún yẹn kọ̀ téèyàn ti lò tó fi dára yẹn kọ̀ òun ni ó fi ìfẹ́ yẹn láti ṣe kìnnìkan láti lè gbà mí. ọ̀rọ̀ kàlínà mi kà sí i àtòkù ánìlé kíké àtò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi ṣe gbọ́ kí kíké lọ́rọ̀ òun ni iná náà ń gbaná àlẹ́ kàlẹ́ á fásitì lẹ́kọ̀ọ́ ìdájọ́ ọlọ́run ọba rẹ̀ ìdájọ́ ọlọ́run bá ní sùúrù ṣe sùúrù fún dàtí pàṣípì lórí ẹ̀kọ́ ojú bẹ̀rẹ̀ ní oṣù ìdájọ́ ọlọ́run bá lè jẹ́ hókùnmọ̀lá alkawuni ìdájọ́ ọlọ́run bá lè jẹ́ hókùnmọ̀lá àṣà ìdájọ́ ọlọ́run ọba tó ṣe pé òun lọ́lọ́run ọba fẹ́ ṣe fẹ́ dá ìlà ìfẹ́ ìpele ń gbà wọn ní àbúrú ah, kan ṣe fúrú sí òní àkàwọ̀ ní àbọ́lọ́wọ́ bá pàṣẹ pé ṣe nǹkan báyìí ẹmọ́ ṣe nǹkan báyìí ìyẹn náà lè mú wàhálà lọ́wọ́ nú ṣe fúrú fún un tó fásitì ní ọkùnrin rọ́bì wà látòkè ìmẹ́nu hàn àbímánì àwòkà ìwà ànábì má tẹ̀lé nínú wọn náà wọn kẹfìrí gbogbo tó kẹsì tó ká fún ọ má bẹ́ẹ̀ lè sí nǹkan tí wọ́n á ṣe má tẹ̀lé ẹlẹ́tẹ̀ síbi ẹ̀ṣẹ̀ tí ń pèpè sí má sì tẹ̀lé kéfè rí níbi ìwà kúkú tí ń pèpè sí. wá kúrìsìmà rọ̀bì kàbùkúrátàn wà fílà wà mínà lẹ́yìn fàkútù lọ́wọ́ wà sàbírù lẹ́yìn àtọ́wé. tẹ́ bá ti wo Kùránì tọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ sùúrù kí máa ń sọ̀rọ̀ ìrún tí bá ti ń sọ̀rọ̀ sùúrù bóyá sùúrù tọ́lọ̀ ní kéèyàn ní ni sùúrù pé ní téèyàn ń gbọ́ ń bá yàn lọ́jẹ́ àbí nǹkan tó ṣẹlẹ̀ sí yàn àbí nǹkan tó ṣẹlẹ̀ sí yàn ó ń dún yàn bọ́lọ̀ bá ti sọ tán báyìí tó wá ti ká nǹkan ní sùúrù báyìí ní tó tẹ̀lé òun ni kó kẹ́rùn-ún àbí kó fìjọba ẹwúrú ilé iná kọ́lá ọ̀sán fásitì tán tó tẹ̀lé wá kírísímà rọ̀ bíkà bukura tán wà sí ìlàlẹ́ tẹ́ ẹ bá wo súrátù kọ́ ọlọ́run bá ń sọ ń bẹ́ wípé fásitì àlámà yàkúrú náà nǹkan wí tán sọ sínú rẹ̀ ń bàjẹ́ sí ìwà nẹ́bí nítorí lórí rẹ̀ wọ́n sábẹ́ ìdè hàmdè rọ́bì kọ́bùlà tùlù ìṣẹ́kù وقبل الغروب ومن الليل فاستكبر وأدبر ẹbá tí ó fásbírí ilé ìná ìgbẹ̀ náà sọ́nà bí náà fásbírí lọ fún ẹ̀rọ́bí ló tẹ̀lé wá kúrísmà rọ́bí kàfúkà sáwà ọ̀lẹ́bí pọ̀ kí ni ó súnmọ́ tọ́lọ̀ bá subhanallah àbí kákẹ́rùn-ún torí wípé bọ́lọ̀ ń bá kẹ́yìn débẹ̀ ẹ́ ìdùnnú lọ́lọ́run ọba fi ìrònú ṣe fànà wọ̀jú ìlàjì kóró àtọ̀ àìní ti sọ̀rọ̀ pé ìdùnnú mi ọlọ́run pa ó fi síbi ọ̀hún ìtumọ̀ ẹ̀ ni pé tí èèyàn bá ń banújẹ́ lórí ní tí àwọn èèyàn ń wí tó bá ti bọ́ sórí ìrun ìdùnnú tí ó rí lórí ìrun ní kò tọ́lọ́wọ́ bó ṣe fún yóò ló gbàgbé nǹkan tán wíwú. mo lẹ́nu gbọ́ fún mi bá tuntun àkáàna ìra àzábàwò àmúlò tí nǹkan kan tó lé bá bá fásitì àìlà sọ̀rọ̀ yóò ya ìran yìí lẹ́nu gbọ́ àwọn àkọsílẹ̀ ọmọ sọ fún Bilal Bilal ya Bilal àríkùn àbíhà aṣọ náà ti tó lù àríyìn àbí àyà bìlà já sẹ́yìn ọlọ́run bá fi rọ́ọ̀mà ìsinmi rẹ̀ sílẹ̀ tọ̀ tẹ́ bá wá wo ayàtà kàyí fásitì aláwáyà kò sẹ́bí àbẹ̀rọ̀bì tẹ́wà ilé náà kọ̀ ẹ kò máa rí wà lákọ́dí ná aláàmù anáka yẹ̀ bí kò sọ́dúnkọ̀ bí máa yà kúrú pàtàkì ẹkùn so kéèyàn kéèrùn kéèyàn ti sọ̀lá ara nǹkan tí mo ń fún yẹn ní rọ́ọ̀mù pẹ̀lú ẹ̀yọ́ ìpè tí yẹn bá gba níwùsì tó bá ṣọ́ọ̀kì yẹn èyí tí mo gbé wọ̀ fẹ́ẹ́ fi kúlọ̀ sàrọ̀ bá kúlọ̀ yẹn náà fílà pé no matter what so ilé wàá rí òní wípé ibi tọ́lọ́wọ́n ọba ti ń sọ ní súrákùlù bá kọ́ràn ẹ wo àwọn táyà yìí mọ́ra wọn kẹ wá omi táwọn àfáà ti mú àtàwọn ọmọ ń sọ táwọn ọmọ ń gbẹ́yìn ọ̀nà méjì lọ́wọ́ bá ti sọ pé wọ̀tà inú lè sọ́bì wọ́n sọ láàrin sọ́nù pàpà bọ̀ ó sọ kan tí sì yá kiri tó náà bàní sọ ẹjọ́ sọ́nù sẹ́bà sọ́nù pàpà rọ one fifty three hmm? káka láti one fifty two one fifty two one fifty three káwá káàdé one fifty seven láti ibẹ̀ kí n kí n kí n wá béèrè pé àwọn àfáà máa táìpù kankan kan àárín àyà ìlú táìpù yẹn ọlọ́niyà rífàkùrú ní àkókò ẹran ti mú màá ti wàṣùkùrú lè fọlá àkókò ẹdúpẹ́ fún mi ẹmọ́ta ẹ̀wọ̀n sí yá àyíwá lẹ́sí na àmọ́ ìsàáyínà olùsọ́bùrì wà sọ́lá ìnàlọ́ àmọ́ àsọ́bì àbí ẹ̀ka àkókò lè wà látàkùrú lè máa ń kálù sí بل أحياء ولكن لا تشعرون تتري ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص الأموال والأنفس والثمرات وبشر الصادق إيه هو آية من التعيقاء إيه؟ صبر من التعيقاء أنفين آه، من آية من التعيقاء في الصبر على الطاعة الصبر على المعصية الصبر على البلاء sọ̀tẹ́rí ìta inú bí sọ́bùrù wá sọ̀lá sọ́bùrù ni sùúrù tó ti pé ara àtúmọ̀ rẹ̀ ni ààwẹ̀ gbígbà sọ́bùrù alkapu kéèyàn kóra dó kéèyàn ní sùúrù lórí pé kéèyàn jìnà sí nǹkan tó jẹ́ haram sọ́bùrù sọ̀lá ni òun ni ó tẹ̀lé lórí asọ́bùrù alàkọ́wà tọ́lọ́dí pé sàárínú ẹwà náà lọ́wọ́ pẹ̀lú méjèèjì àtọ́sọ́lá àtọ́bùrù alẹ́lmáṣíyà then àtọ́bùrù alàfọ́ ọlọ́ni ìnúlá àmàtọ́bìrí lẹ́yìn ìgbà tọ́lọ́ ń dápa ayà àtọ́ ní wàlà nẹ́bùrù wà nínà fún ìṣe inú ọ̀tọ̀lù àtọ́bùrù alẹ́lmáṣíyà ọdí wọ́n bá àwọn sọ́ọ̀bù sòrò tó so n sọ wọ́n ní wípé kéèyàn bẹ ọba ó ṣe pé irú lásà tó wà lẹ́nu ìrún ó kọ́dà béèyàn bá ń banú ìbànújẹ́ bá rọ́lù yàn béèyàn bá ti pítọ̀ náfìlà yàn wà ni ó ti jẹ́ kúrò àtọ̀ tó jẹ́ ìdùnnú fáwọn kọ́lọ́ náà fi wọn là nígbà tó àpè ọ̀sọ̀lá tó ní o hmm? ọ̀sọ̀lá tó ìrún ìmọ̀lẹ̀ òní ebi mọ̀kéde sọ afáàbàtú náà sọ ebi ó ti lò kọ́lùbà sí sàlàfà ti mọ̀ wá sí wò bọ́yọ̀ kan rẹ̀ rí a láyè mẹ́ta kọ́kàn rẹ̀ tó gbéra láyè mẹ́ta sí màjálù gbèsè níbi tí wọ́n bá tí wọ́n bá ti ọlọ́run bá ti dé kété ńgbà kan ń sọ̀rọ̀ ọlọ́run ọba tó ní impact lọ́sùn lórí ìtàn ọdún méjì nígbà kan máa ń kékeré kan ọdún mẹ́ta pé kọ́kàn rẹ ò bá fẹ̀kan ti rí àti lọ́kàn mẹ́ta yóò fásálì ńlá bẹ ọlọ́run ayé múna àléékà kọlbì tó pé kó fún ọlọ́kà ayé náà wọlé akọlbà láti ọlọ́kà tó ọlọ́run ní wá kúrísìmà rọ́bìkà rántí okọ̀ ọlọ́run ọba rẹ̀ gbókùrà tán wà sí láàárọ̀ àti ní ìbẹ̀rẹ̀ ọ̀sán àti ní parí ọ̀sán dàtí ìrun àsùbá níbẹ̀rẹ̀ ọ̀sán. Hmm? ìran gbàǹtà fi ń pè ní bẹ̀rẹ̀ ọ̀sán òní wípé àlùfájà ló mú kó fi wọlé hmm? then wọ́n àfíìlá níparí ọ̀sán òní ìdúró àtàkùn hmm? wàmínà lẹ́yìn fásitìlá lóòrù oríkàlẹ̀ kọ́lọ̀ ọgbẹ́bà bọ́lọ̀ bá ti sọ́ níbàyí náà ní ìṣàkókò ẹ̀nà lẹ́sẹ̀ ìgbé bọ́lọ̀ ti tẹ̀lé náà ọlọ́run ní káfí àdámọ́ ìkúrú ọ̀fẹ́ bíi ìhàmsì rọ́bìkà kọ́bùlà tìlú ìṣẹ́mú ọkọ̀bùlà lòdòdò. àfọ̀mọ́ ọkọ̀ ọlọ́run ọba rẹ kó o kírun fún kó tó di pé òòrùn ó yọ àkókò tó di pé yóò wọ̀. wàmínà lẹ́yìn pàtàkì bí òwò àdúbàrà sí lóòrùn náà kọ́ àfọ̀mọ́ rẹ̀ kọ́ lẹ́yìn ìgbà tí ọba tún tètè tètè kírun náà kan kọ̀ fún sáfù mi àsìkò oorun ní kójọ ọlọ́run bó sì máa sọ fásitì pẹ̀lú tó mè pé tá a bá fẹ́ àchífù àsọ́gbùrù àlàkọ́ à the best thing tí èèyàn fẹ́ àchífù ẹni àsọ́gbù lọ́lọ́run fi jẹ́ kó sọ pé èèyàn jẹ́ everyday. Hmm? náà torí ẹ̀ àwọn àfáà nínú discussion pẹ̀lú táwọn ń ṣe ibùn kọ́yí mò ń sọ tó pọ̀ tó fẹ́ kọ́dọ̀ ibùn tẹ́mi aláàlú mọ́rọ̀ ibùn tẹ́mi àgbọ̀nà fún fàtàwà ibùn kọ́yí mò ń tọ́jà fàwa yìí ibùn kọ́yí mò ń mẹ́ńṣàn bí ọ̀nà tí ó pọn súnmọ́ bí tẹ́ẹ̀tì ẹ̀rí tó fi ṣe wípé tẹ́lù máa mọ̀rọ̀ ó lọ́la jù ẹ́ tẹ́lù máa mọ̀rọ̀ pé dàbí kéèyàn ṣe iṣẹ́ dáadáa ó lọ láti mọ̀ pé lágbájá ò ṣe ẹ̀ṣẹ̀ lọ tàbí bá ti máa ń rò ní pé àá ah, lágbájá jìnà tẹ́ṣẹ̀ ó yẹ kó lọ láti ìṣẹ̀lọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó mú wá tó fẹ́ tóbi tẹ́ ẹ̀yìn nǹkan tá sọ méjì àbí mẹ́ta ìwọ náà ló ti ṣe ó ní pé anabi adam alayhi salatu àti Iblis àwọn méjèèjì wọ́n tẹ̀lọ́ jésù wo ni irú òun àìtẹ́lọ́ wo ni Ádámù ṣe irú òun àìtẹ́lọ́ wo ni Iblis ìran àtẹ́lọ́ ọba tí Ádámù ṣe rẹ̀ ni pé ó jè tó dàbí ó sì fi pé kò rí ìṣìnà àbùṣe àmọ́ kò rí nǹkan o ọlọ́run sọ wípé fọ́ṣítàbáwò rọ́bù sábà lè fún màálì àbí ọlọ́run bá tí ìfẹ́ ó sì tàkùtù báyìí ó sì ga ìdò ìbílí ọlọ́run bá pa á láṣẹ ọlọ́run bá pọ̀ fún ádámù ó pa ìbílí láṣẹ ó pa ìbílí láṣẹ ó tòtù dùn ó sọ fún Adam don't do pé ṣe bá a rí i pé do ti ìbílísì tó ń ṣe lókìdè yẹn lókìdè ẹ̀dá púpọ̀ wáta pọ̀ tí Adam má ṣe ọlọ́run bàbá ìgbà ń tún yàtọ̀ yàtọ̀ ẹ̀ ní wípé ṣe rí nǹkan bá ti ṣe àwọn má ṣe nígbà míì kò nẹ́sẹ̀sì pé bóyá torí pé bóyá èyí ò gbà pẹ́ ní páyà láti òkú tẹ̀lé nìkan lè òfin léṣe ṣáwà lè wọ̀ pé ní ìsìn ọgbẹ́ alábájá má ṣe zìnà kìí ti bẹ́ẹ̀ tó bá ṣe zìnà ń tàbí ìṣẹ́bẹ́ àti kò gbàgbọ́ lọ́wọ́ ọba òtó kan láti àmọ́ bá ní ìdùn kí ní ìwọ̀ mi lójú pé but ẹ sọ fún yàn tí èyí tààrọ tí èyí tèèyàn dìde ṣáwà wo ni ó lò wà ń bi pé ìkíní ń gbádùn pé ẹ ìkíní kò sí nǹkan tí ń sọ nǹkan tó wà lọ́kàn rẹ̀ gbà pé ẹni yìí kò tó pamílá ni tẹ̀lé ta. àjẹbá ti tẹ́ mà pé lóòótọ́ èèyàn fẹ́ kan ka ẹni ń pààyàn látẹ̀kún ibi títẹ̀ látẹ̀lẹ̀ yẹn ó ti mọ̀ kìí ṣe ibi tó o bá sọ pé a ah, oníkómọ́sẹ̀ nǹkan báyìí tó oníkómọ́sẹ̀ nǹkan kọ́dà tó bá kọ̀ ọ̀kún náà ń kọ́ ṣáwà lè mà. ìkejì ó ní pé ǹjẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá wo kò áàlù pátápátá tábàbíra tuntun níjẹ́ tápọ́wá sani takwa ni imtisalu ma'murat wasinabu lombiya àbí ìka tẹ̀lé àtẹ̀ tọ́lọ́mọba ní kàfi kasih jìnnà sí nǹkan tọ́lọ́mọba ní àjìnnà ẹni tàn tọ́lọ́mọba ti fẹ́ define takwa pẹ̀lú kùránì o takwa kì í sí imtisalu ma'murat ti ju ìsinabu lombiya ti nínú kùránì ṣe ṣe ṣe ṣe ẹ ọlọ́ni alifilami dáríkà kìtàbù láàrin ìgbàkì ìhùdán lèmọ́tàkì ìfọ̀nà mọ̀ ní kùrán ìjẹba àtúpáyọ̀ lọ nígbà tó tàbí wà lórí alàzínà yóò fi nú na bìlẹ̀kẹ́ ṣíṣe wáyé tí mú na sọ̀la ṣíṣe wà mí máa rọ́ zak náà yóò fi kú ṣíṣe alàzínà yóò mi nú na bí máa ليس البر أن تولوا وجوهكم كبل المشرق والمغرب ولكن البر من آمن بالله èèyàn ti dáadáa pé nípa ẹni tó gbọ́ lọ́wọ́ bá bọ́ tó bá jọ àkìyàmọ̀ bọ́ ó bá tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá bọ́ fún àwọn aláìka bọ́ wàá tẹnumọ́ dára ó bìnrin ìdáwọlé kóró bá òfin yàrá gbogbo tọ́lọ́wọ́ bá dákọ̀ pátápátá fi ṣe. ni kùlá ìka lẹ́bí iná sọ́dà kú wọ̀ kùlá ìka hóbólúmọ̀ sàkún. kíṣe ọlọ́run ní láyàná lọ́lọ́ alùhùmù àwọlá ìmọ̀ òhà làtìyàná lùhù tákòwà nìkú ẹ̀jẹ̀ àtẹ̀rántẹ̀ kò lọ́dọ̀ lọ àmọ́ tákòwà tẹ̀sí ṣíṣe tákòwà máa ń múyàn ṣe ẹ̀ kò sí bá alẹ́ kó mo sì yá kàmá kó sí bá alẹ́ lẹ́bí ìlànà ẹ̀kọ́ mi kó aláfún kàtàkùn ṣíṣe. Kọ̀kí nìtúmẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé hasanaati láti ń bí òjì èèmàn àti takwa tẹ̀yí àtúwà ẹ̀gán tóun náà ti tóbi jíjìnà sí ni pé torí pé òun náà ń pọ́pù sọ́bùrù which is a positive action sọ́bùrù pé mo kóra dò nítorí ọlọ́ ìǹtìfáàlì mi àtẹlẹ̀yẹ́tẹ̀ ni títẹ̀ látẹ̀dẹ̀ gan ni áflù títẹ̀lé àṣẹ gangan òní áfù tọ̀kílẹ̀ lẹ́yìn ó jẹ́kó yé wa ìtí ó jẹ́kó yé wa òní wípé fún kálukú máa gbìyànjú sí hasanat hasanat hasanat lè yóò máa káǹtì kìí sọ̀rọ̀ pé nǹkan tó ò ṣe inú fẹ́ fàyọ kí n lè gbé lágbájá tó kó kúrò ánì lónìí mọ́nà ah, mo fè náà ìmùtìtàlù tó gbàwẹ̀ lónìí tó gbàwẹ̀ ìmùtìtàlù tó kírun lónìí mo kírun ìtẹ̀sálù tó ṣe sọ́dákọ̀ lónìí mo ṣe ìtẹ̀sálù tó ṣe sọ́dákọ̀ rákìmù lónìí mo ṣe ìtẹ̀sálù kó o ṣe ìyẹn ni ó máa pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ because ẹ̀dọ̀ ọlọ́run ò lè bọ́ ń pé kó má kọ̀ mí tẹ̀sẹ̀ by the time tí wọ́n wá bí ọ pé nu gbogbo àwọn nǹkan tó ní ìtẹ̀sálù ní ìṣèwò ló ṣe olóòṣèjú pé ìwọ sáà ọ̀rọ̀ wípé èmi sáàmàdé pé èmi ò èmi èébọ́ bí ajòkó yes iṣẹ́ ńláńlá lòun náà ṣùgbọ́n pẹ́sàn tó forí lèyàn torí àìsàn tó ní bídé ó kọ́ sí fún ní àlàfin pé wọ́n bá jùlọ àbí náà tí àìsàn bá ti wá kó kan tán kìí sọ tómátìkì ní kí wọ́n sọ pé lágbájá pọ́ iṣẹ́ òwò lára o àmọ́ làákíà rẹ̀ wálé fún no ẹgbọ́n mi ọ̀sọ̀ ni pé mo sọ pé nìṣẹ́ àlàáfíà rẹ̀ ò dínkù ọ̀sọ̀ ni pé sálàáfíà rẹ̀ dúró ipe a lágbájá ṣé o develop ara rẹ̀ ó yàtọ̀ sí pé ṣé o diminish bí ẹ bá rí méjì sèmù náà nǹkan kò develop kò grow kò hasanatu hasanatu hasanatu hasanatu mi torí ẹ pé sọ́lọ́ ọba wù pé innal hasanati náà fẹ́ yes àwọn dáadáa ni ó mú àìdá lọ gọ́sìpò òwúlé bọ́m̀bẹ̀ káwá pé ìyàn wa ní àṣà náà gbọ̀ǹkà àmọ́ pé ah, èmi ò ní sẹ́yí à gbọ́dọ̀ lọ́pọ̀ ní sẹ́yí à kọ̀kí ni implication rẹ̀ implication rẹ̀ ò ní wípé tí èèyàn bá mà pé kí èèyàn sì nǹkan kan kan kalẹ̀ kí ẹlẹ́gbẹ̀ẹ́ sí ní àti sàlàyé dá wọ́n máa ní kí n jìnnà sí nǹkan yìí o ìjìnnà sí nìkan ò ní tí ì tó

ẹni yìí lẹ́sàmù ó ń ṣe bí a ah, wọ́n àpẹẹnu kí n jìnà sí àbí kí n má jìnà kí ni yóò dìkà ní tí máa ṣe tí báyìí pé mo wá jìnà sí wà á kí n pẹ́tọ̀ sí súnmọ́ mo kà ní ẹ̀ṣẹ̀ yọkan mo wá jìnà sí máa dúkà tí mo jìnà sí wá ara àkàtúkọ́ mọ́ mi lọ òun ni pé mi ò rí sọ̀rọ̀ ní jàmáà nígbà tí mo jìnà sí mi ò rí sílátọ̀ rahim sí hmm? nígbà tí mo jìnnà sí alẹ́ elmọ̀ náà fẹ́ ìmà tí mo lè rí mi ò rí mi ò rí nígbà tí mo jìnnà sí al-amru bil ma'ruf àrùjọ sí papọ̀ mi ò rí hmm? nígbà tí mo jìnnà sí mo wá ń ká àwọn ilé yẹn wọ́n ní ẹni tí ó wà tún fi ìfàkùn tó wá jìnnà in situation lẹni tó ń fi ìṣìnà bùnmọ̀ nìyí yá to define sapọ̀. ìjáàmù nàìjíríà náà wà ní takwa ṣùgbọ́n tẹ́ bá wo Qur'an ìmùtìsàlù màmúrọ́ tì ní ó di takwa ju ìṣìnáwó nàìjíríà bọ̀tú fáwọn ẹni gbé sórí pé bó bá ṣe dènà sí lẹ́sẹ̀ jíjìnà nìkan lẹ́lòmíì ṣe nǹkan ta náà ṣe máa ń ta kò lékún ẹ̀yìn dínkù kọ́mọ́ra bí pé ó fi lágbájá irú tó ń ṣe ìyẹn bí ọlọ́run ọba nìkan ló máa láàdáa ẹ̀ṣẹ́ tí èèyàn bá ṣe pẹ̀lú ọ̀pọ̀ tẹ̀kọ́ kan lábá rẹ̀ ṣiṣẹ́ but on the surface tá a bá mẹ́ni tó ṣe wọ́n kàn sọ fún wa pé iṣẹ́ yìí ńláda question ni wípé n tó ń sá fún yẹn bó fi sáyìn tó bá tẹ̀ gba ládá ṣe n tó ń gbin ni pé ládá ó pọ̀ ju ẹni tó ṣe ó pọ̀ ju ẹni tí ó ké kọ́ àlọ́ ládá ó pọ̀ ju ẹni tó yan náà sílà lọ ládàá rẹ̀ ó pọ̀ ju ẹni tó sẹ́ẹ̀dì ìmọ̀ tó wúlò lọ kí ni nǹkan tó ń ṣe òun gẹ́gẹ́ ẹ tó ń ṣe yìí kò sí ó lè fi ìṣe láti rárá báyìí so hasanatu gẹ́gẹ́ lèèyàn máa ń ṣe pé hasanatu ni ó pa kẹ́ni ni ó pa sẹ́yìn àti bẹ́ẹ̀ni ọba ti wáyé hasanatu ṣe tó lóun sá fún sẹ́yìn àti bẹ́ẹ̀ nǹkan ti ń ṣe torí ìjọba ṣe tó lẹ́sìn ni pé bọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ fásitìbíl tànà tùmí tẹ̀mọ̀ pé ní sùúrù tó bá bá ń kọ̀ ọya sùúrù kọ̀ tẹ́mù gbígbólóhùn báyìí ṣe nǹkan báyìí kìí ṣe nǹkan kékeré ní ìjọsìn ní í ṣe lára tó kí àyè nítorí lọ́gbìn pé ìṣàyẹ̀mú lè sọ́bùrù wà sọ̀rọ̀ sọ̀lá àjẹjẹ́ ń bẹ̀rẹ̀ àǹkan tí wọ́n àti ìsìn láti lè ṣe àsọ́bùrù àlàáfọ́ àti èyí ó ní láti lè tẹ̀lé ọlọ́run ló fi ṣe pé ìrún gbọdọ̀ jẹ́ tú láti lẹ́sẹ̀ dé. sọ̀tẹ́ ìbá ti wá wòrán tó jẹ́ tú láti lẹ́sẹ̀ dé ńkọ́ ìrún yẹn la wá fẹ́lò ní wà sí ìlà fún ìsìnáwó ìmọ̀ nìyíyá ìnà sọ̀láta danha alifasọ̀ tẹ́fẹ̀ ápù gangan ni èmìtìsálùmọ̀ àmọ́rọ̀kùn gan lókun lò gan láti fi lè jìnà sí nàìjíríà tẹ́ bá ti bọ́lọ̀ ti sọ́n bí ìrún báyìí ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ náà di ọ̀rọ̀ ọtí àtẹ́tẹ́ pé ara nǹkan tó fi ní ẹ má ṣe tẹ́tẹ́ ẹ má mọ̀ tí ni pé iná má yìí ní ìdùṣẹ̀tọ́ àyù bí àbẹ̀ ìnákùnmọ̀ àdáwà tó àgbàgbà fìlkámùrì wà lẹ́yìn wáyà tó dàkó àndékìlá wà ní sọ̀lá tẹ́ bá ti mú tí ṣe sọ́mọ̀ fẹ́kẹ́ sí sọ̀lá tó rí pé sọ̀lá ìgbọ́wọ́ àfẹ́tẹ́ gan lọ káwá rí èèyàn tó ṣe yí pé o ṣe díkìrò ńlá ìjọ kan wíwá gbé ẹ̀mọ́ lè mú jí ha in tí àìmọ́ wù tí tó yẹ kó ṣe fún yàn o ṣe láti pé àlàáfù gangan ni tí ìlò hasanat tó pé táwọn ní kúrò àwọn ọmọkùnrin pé hasanat ni yóò mọ láti dé kò jìnà sí pẹ́yì art tó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sán ha sábà ara rẹ̀ ń kọ̀ àwọn hasanat wo lórí ṣe ló máa sọ jù fún àwọn sẹ̀yìn áàtì tí oríjìnà sí tó bí hasanáàtì ló tún fún ọ láti ìgbìmọ̀ sẹ̀yìn áàtì kì í sagbára nìkan lèèyàn fi ní ìdíjìnà sẹ̀yìn áàtì pé mò ń kàn ta sáré fún ọ̀nà ó lè wá bá ọ ẹsẹ̀ sẹ́ láti kò táwà ìpẹ̀lú fóònù yìí báyìí àbí èyí ọba àtàwọn ọmọ kò lọ zìnà lè wá bá mẹ́sàn ara ń tọ́lọ̀ ọ̀bọ̀ mọ̀ lù láti mọ̀ fún ẹgbẹ́ ìjìnà sí so ọlọ́ọ̀tọ̀ ló fásitì lẹ́nà tó fásitì sọ́kọ̀ ó ní tẹ̀mọ́ ìrún láwọn nǹkan ìrún táǹkì فاصبر على يقول فاستبي بحمد ربي قبل طلوع الشمس قبل الغروب ومن الليل تفصيله ومن الليل تكبره واكبر السجود يعني دي بعيدا عن قول وما اسم ربك بكرة واصيلا ومن الليل فاسجد له واستكبر ليلا طويلا هو النبي kó fọ́ọ́mọ́ kó ṣe kó ṣe náfílà lóru tó gùn wọ̀sàdínkù ó lè mẹ́rin subhanallah ó lè báwọn sàhábà ti máa ń lò ní aisha radiyallahu anha ó ní mara aiku rasulullah sọ̀tọ̀lá ìsọ́lé sọ́bù hátà dọ̀ kọ̀tù ìsọ́bù mi ò ráìzà kó kí náà fílà riwaya kan wani usabiu ba riwaya kan wani wa inni la astahibba àmọ́ wa inni la usabiu wa ló súnmọ́ jù then ẹ tún gbọ́ pé tí ibùdó mọ̀ sọ pé law kuntu musabbihan la atmamtu salati tó ẹgbẹ́ tí mo bá tíráàbù fẹ́fẹ́ tí mo bá ẹgbẹ́ mu láti yàn náà fílà ní wọn bá tẹ̀ka ayé kí wọn pé káwọn tó bá ti tíráàbù kì í yàn náà fílà àwọn náà fílà àwọn wá sí pé a ah, tó bá ṣe bó ọba ìdáwó kó tó mọ̀sá bí a tó bá ṣe bàbá yẹn náà láàní aláàfin tó láti nígbà kẹ́kẹ́ rọ̀ pé tó so àwọn olùkẹ́ náà sọ́bà òun náà fìlà tó níbi ayà yìí wà mí náà lẹ́yìn ìfọ̀dúnlá wọ́tà ìlú lẹ́yìnlá ọ̀rẹ́là kò ṣe náà fìlà lóru tó gún òun ni ó wà sọ́dún ìjọ́mìlì náà قم الليل إلا قليلا وزد عليه ورسولك أن تشاء ثم إن سنكي عليك ولا سكيرا إن ناشئة الليل أشد وقع وقامت إن لك في النهار سبحان طويلا so الصبح ثم من النافلة so وسبيع ليلا طويلا ṣe tahajjud fọ́lọ́n yóò tó gùn kò òjò kò kò pé àdísẹ́ ìgbà tó àti kẹ́rùn-ún tán ẹ́ pàtàkì àjù fọ́lọ́n lẹ́yìn èyí eléyìí jẹ́ pé ká fi mọ̀ pé gbogbo tó ń kálukú wa bá lágbára àṣà náà tó ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ń sì máa àti ìyókù àṣà náà tó àti ti àsọ́búrú alẹ́lẹ́màfẹ́ àṣà náà tó àti ti àsọ́búrú alẹ́lẹ́màfẹ́ kéèyàn tẹ̀lé ọlọ́run ọba ọlọ́run ọba kó gbà òun náà orísun ìfẹ́yìn ó ní ẹ́ àlákọ́ àní mẹ́tẹ̀ẹ̀ta lè rí bi àdúrà mẹ́bí tó bá fẹ́ parí ìlòpó pé Allahumma sinana min khashyatika ọlọ́run bá pín fún wa nínú bẹ̀rù rẹ aláwọ̀kọ́ ni máa ń tàkó lòbí bẹ́ẹ̀ náà lọ́bẹ̀ ní màkú bẹ̀rù irú bẹ̀rù tí ó kún débi pé ó lè prevent wa ó lè kọjú wa táàfin ní ìṣẹ̀ ọ̀ tọ́bù alẹ́ máa fi à kọ́sí àti ìlú máa fi à wọ́n mi má tó gbàlélégò náà bì í pé fún wa níbi ìtẹ̀lé rẹ̀ èyí táàbì wà jẹ́nà lọ́wọ́ nípa àtọ́bù ọ̀lọ́fọ́ à wọ́n mi nàlẹ́ yàtí má tó hàdú ní bíbí àlẹ́ iná nàfà yàtí wá fún wa ní yàtí hàn àmọ̀dájú tó ṣe wípé mùsíbà lé ayé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń kọ́ yóò rọrùn èmi sábà kọ̀ọ̀kan lọ́dọ̀ torí bẹ́ẹ̀ bá ní yàtí orí nǹkan kan yẹ̀kẹ́ ìrìn bí sápẹ́ǹtì kí nǹkan clear sí yàn kéèyàn ní clarity kéèyàn sí ọ̀pá nǹkan tí máa àti ti kéèyàn ní public. Hmm? ní ti báyìí ẹ̀wọ̀n tánà ìjọ fúlàn kan àmọ́rùgbọ́n ìyá sọ àti ìyá sùmọ́yà hmm? àti bàbá àti gbogbo àwọn aráàlú wọn ti sùn sábà karan ga proje annabi ne sokron ala ay family ya ni su fa inna maw'idakum al-jannah adéhùn tá a tó fi náà jẹun tó ẹ̀yìn náà mọ̀lẹ́dàkùn jáde ní yàkín yàkínù yẹn ni ó jíjẹ́ kí wọ́n fi ìyè kan tó máa fi gbà ọ̀nà wọ́n ìṣòro wà lópin yàkínù gangan ní máa àti ìyàn àti lè gbé tí a bá ń gbé because èyí ò mọ̀ rí owó fún ìrọ̀lọ́ olókùn òun náà láti ìlú ilé ayé náà tí ẹni bẹ̀rẹ̀ tó bá ní kó ní sùúrù ìkọ gbọdọ̀ á ń kọ sùúrù yẹn lórí hope nígbà àní sùúrù oṣù méjì náà ló kú afẹ́ parí ilé wa gbogbo tó ní sílá lọ sí ṣe yẹn ẹ ní sùúrù kan náà pé ẹ̀hẹ́n hope kan ló gbà àmọ́ má wọlé àgbọ̀n fún ìgbésí wá rí báyìí àmọ́ tó wọ àjọ kan òun òun hope torí ẹ̀ lọ́lọ́ba ti fẹ́ dápọ̀ rẹ̀ papọ̀ ń fọ́ o yóò dápọ̀ yà pé nípa pọ̀ ní ọ̀bọ̀ ẹ́n fọ́sibẹ̀ inna wa'da Allahi haqqun wa la yastakhifannaka alladhina la yu'minun lọ́wọ́ ọlọ́run sọ wípé waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru a ṣe wọ́n látíwájú fáwọn èèyàn tán gáìdì àwọn èèyàn sí ojú ọ̀nà sí ó mọ̀nà ojú ọ̀nà tó fẹ́ nígbà tí wọ́n ní sùúrù wàká níbi àyà sí náà yóò kiri sáìsì láwọn dájú pẹ̀lú àyà àlìyẹ̀sínú àti sọ́bùrù ń lọ papọ̀ yìí bẹ́ẹ̀ bá ti ní pátẹ́ǹtì nípa àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe fún yàn tó òun náà ni ojú yẹn bá ń fíìlì ó ti kiri sí lẹ́sìn rí pé àwọn èèyàn tí wọ́n máa ń ja pátá jù tó máa ń fara ya jù tí kúrò àbọ̀rẹ̀ sọ ọmọ náà fi àwọn náà sọ pé ah kí ló dé níṣẹ́ ó sì wá kó wa lọ sógun ẹ káwọn bá ti wà lé ní ẹ wọ́n bá máa pa wá torí pé kò fẹ́ kan ní yàtí mò ń pa nǹkan tán sọ fún un so anything tó bá bà yóò wọ́n ẹni tó là so ó pàtàkì bí wọ́n bá ti sọ̀rọ̀ pọ́bílù pọ́bílù màsọ̀rọ̀ sọ̀lá tòtọ́lọ̀ padà kó pé ọ̀sà inú bí sọ́gbòrì wọ́n sọ́lá ìlànlọ́ha máa sọ̀rọ̀ ìlànlọ́ha máa sọ̀rọ̀ kìí ṣe nǹkan kékeré ní sọ́lá ń ṣe láti jẹ́ kí ìwà yẹn wá rí fáyìn náà ọlọ́ni iná ha wùdá ìdìbò náà àjò àwọn wọ̀nyí bọ́lọ̀ bá ti fẹ́ yẹ̀ yẹ àwọn kékeré áhù láàrin ọ̀sẹ̀ ara ìtẹ̀kọ́rọ̀ ọ̀pọ̀ta náà àwọn oníkà tí ó ṣe nínú àṣọ wọn tọ́lọ̀ bá ti fẹ́ yẹ̀ yẹ àwọn kékeré tó wájú áhù là kò ní ìdá àwọn tẹ́lẹ̀ áhù láàrin ọ̀sẹ̀ sẹ́mu ó sì fẹ́ yé èdè tiwa náà èdè Yorùbá náà fẹ́ni tó bá ti dákọ̀ tẹ́lẹ̀ eléyọ̀ àwọn wọ̀nyí àwọn wọ̀nyí àwọn wọ̀nyí yẹ̀yẹ́ yìí àwọn wọ̀nyí sọ́mọ̀ pé ní ìṣẹ̀lẹ̀ tẹ́yìn òdá ọdún kí ẹ̀rọ pa ah, iná kò fara maka iná kò fara pẹ̀lú nínú àrùdá àwọn wọ̀nyí òṣèkú nílà ààyè wọ́n fẹ́ràn ààyè tó ṣe pé kíkájú kíkájú nìkan ni wọ́n fẹ́ gba àbọ̀ wọn wàyága òun àwàrọ̀ ahùn yọ̀ọ̀mù ṣe wọ́n fi ilẹ̀ lẹ́yìn ìgbà tán bá kù ilé ayé tán yọ̀ọ̀mù ṣàṣeyà ìjọ tó nípa tó lóyún torí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ lára àwọn èèyàn kà tẹ́bá tí wọ́n lọ́wọ́ bá ti máa ń lo kẹ́lìmọ̀ wọ̀rọ̀ a máa ń tú wàrà sí ẹ̀yìn àbí tọ̀ àwọn nǹkan mẹ́ta àwọn àfa pé pé àfa òní lọ́gà ni wọ́n àfa òní tàbí ni wọ́n wọ́n láwọn tí láti kan ṣe tán pé ní kìtàbùl àbdáàdì jíndù àbdáàdì nǹkan kòjọ tó bẹ̀rẹ̀ pé náà tó ṣe bẹ́ẹ̀ ní ibùdó àbárí so nǹkan kò tó bẹ̀rẹ̀ pé àwọn wọ́ọ̀dù tó ṣe pé tọ́lọ́ ń bá ti ń lò wọ́n wọ́ọ̀dù yẹn lè mí ní ìtumọ̀ ó sì lè mí ní opposite tàbí tí wọ́ọ̀dù kan náà ni ó lè mí ní ilé wọ́n sì wọ́n ní alàbdá hmm? wọ́n wá give example irú ẹ̀dáfì rẹ̀ ò ní pé kọ́lọ́hàn ọba ló gọ́nù ọ̀gọ́nù gómi ní nǹkan téèyàn ò sátẹ̀ ń pa ẹ̀ yóò tún wá lò fún téèyàn tó wà sátẹ̀ ń pa ẹ̀ hmm? nígbà in yà tàbí òun náà ilẹ̀ ọ̀tọ̀ àbí ọlọ́run wá ní alẹ́dínà yàgbónúnà aláhùn múnáfù bí àbí alẹ́dínà yàgbónúnà aláhùn múnáfù bí òun sáà nígbà àwọn kan dáàbò àwọn tó dá lójú òun ni gọ́ọ̀nù nǹkan bí gọ́ọ̀nù owó àbínà ọ̀dà wà náà wọ́ọ̀dù fúlẹ̀mínì ara rẹ̀ fúlẹ̀mínì ọkọ̀ fi ara rẹ̀ wọ́n máa wá ka àwọn examples tó wà fún tọ̀tọ́ bá tí wọ́n ń kà wọ́n á wá ka wàrọ́ náà mọ́ hmm? pé wàrọ́ òwúlẹ̀mínì ẹ̀yìn wàrọ́ òwúlẹ̀mínì iwájú ṣẹgbọ́mí wọ̀rọ̀ olèmí ni ẹ̀yìn olèmí ni wájú kí ló ti bàtà fi ń sọ bẹ́ẹ̀ o ní wípé nígbàtà débi túrọ́pù kan fọ́lọ̀ bá sọ fún wa wípé àwọn ọmọ òrùka tí kádìrù ba ọjọ́ omi wọn jẹ́ tó wá sọ pé tó bàtà òun gbọ́kọ̀ ọjọ́ omi wọn jẹ́ ni wípé fáàrà tí wà náà rí bàtà òun fẹ́ kírètì dífẹ̀tì ọkọ̀ ojú omi yẹn tó bí wà káà náà wàrọ̀ àhùn máàdì tó Ya kóso kólà sàfihàn tó ń gbàfọ́ pé a bá tún níwàárọ̀ ẹ̀yìn pé nígbà tó kọjú omi lọ́ba tí mo mo bà á jẹ́ kí wọ́n wípé lẹ́yìn wọn o ọba wà ń bẹ̀ tí ó ga ọjọ́ omi ọba tí wọ́n ti kọjá ẹ̀ ọmọ ni mo pé òun bẹ̀ kọ́ níwájú làwọn kóòtù rẹ̀ ti tù mọ́ ìlọ kọ̀sọ́rọ̀ àgbàgbé wàrà náà wà olórí kọ̀rẹ́ bí kílà láyé rẹ̀ ó ní wàrà káwọn èèyàn tá ń tú wàrà àwọn ń tú bí pé zọ́rùkù makani dàbí article preposition pé kó ní ṣe pẹ̀lú ààyè pé kí sọ pé ní ṣe front back ẹ́ tàbí preposition kan ló pé ilé ààyè ní sọ àyè bíbà yìí àyè tó wà wájú àyè tó wà lẹ́yìn ipé ṣùgbọ́n wàrọ́ náà tún mí ní sọ́rọ̀ zaman àsìkò hmm? àsìkò àsìkò àgbóòlà tó pásìkò ní pé dàtí ti ń bí àyà yẹn mí òní pé níbi tá a ti kọ́ sí dídẹ́tì jẹ wàkánà wàrọ̀ ọ̀hún lẹ́yìn àsìkò yìí sábàkó bí ìdáná after this time kéde lẹ́yìn ààyè yìí lẹ́yìn náà ni àmọ́ kéde lẹ́yìn ààyè nìkan ni wàrà mi mọ̀ pé bẹ́ẹ̀ ni ń lò lò ọlọ́wọ́ bá sọ fáwọn pé tó bá tọ́ba ìfọ́lọ́mà wọn tán pé tọ́ tọ́ba padà rí tọ́ba wọn ó sọ fọ́lọ́ pé ọlọ́run rọ́bìrì jòhún ọlọ́dà kò dá apá àgbé ayé ọlọ́dà kàlá iná kẹlmà tó ń wà pọ̀ ilọ̀ wà mí wàrọ̀ ìdè bọ́sáfún láyọ̀ mi pé ọ̀rọ̀ àwọn ni wọ́n sọ àmọ́ lẹ́yìn wọn dàbí àwọn tó àwọn lẹ́yìn wọn èyí ò jẹ́ títí màkà lẹ́yìn wọn ọlọ́ba ìyẹn jẹ́ títí ti ààyè tọ̀ títà ti kò ọlọ́wọ́ bá sọ wípé àwọn tó lọ́tọ̀ bá ìṣẹ́bù Ibrahim ọlọ́ni wọ̀sọ́sọ̀hú wàhábà kúlù jabbarin àní wọ́n ń fi ọlọ́run ọba wọ́n sọ fásitì pé ìjọba tẹ́lẹ̀ kó tẹ́lẹ̀ ìjọba ìṣọ́ta kẹrọ̀dún kọ́lọ̀ jẹ́ ṣe pàtó ìjọ́lọ́wọ́ wà dìsáì kó dìsáì ìtumọ̀ ìsọ́tọ̀ nígbà tó lọ́wọ́ wá dìsáì jẹ́ ìtàn wà kọ́ ọba kúlù jàbáàrì àní gbogbo ẹni tí ń ṣe gírímọ́kà ìṣọ́lọ́wọ́ ọba tó gan rí tí ò dọ́lọ́wọ́ ọba ló wọ́n sófò ní ń wà ọ́ ìdí jahannam ọya ètùmọ̀ ẹ̀yìn rẹ̀ láì jahannam ìtumọ̀ pé lẹ́yìn ìgbà tí ó bá kò ilé ayé tán yóò kàjá ní wàyí tó mi máa ìsàrí ọlọ́ni yàtà ìjẹ̀rọ òhù wà láyà kádùn fẹ́gò wàyà sí ìlmọ́sù mi kún lè màkáàdì ọmọ wọn kẹ́ wọ́n ń wà ọ́ ìdí àdámùsílẹ̀ wàrà wẹ̀lẹ́ ìṣẹ̀ wàrà òzámanì pé lẹ́yìn ìgbà tó bá kó ilé ayé tán zamanu bá fúnra ẹ̀ tán zamanu míì tí ó wà wọ̀rọ̀ ọ̀hún yóò bá yà mọ́ wọ̀rọ̀ ọ̀kan wọ̀rọ̀ ọ̀hún náà lẹ́sùn wá rí báwo la ti fẹ́ torí pé wọ́ọ̀dù wọ̀rọ̀ fẹ́ yóò kálukú lọ ọlọ́run bá ń sọ fún anabi ibrahim wípé anabi ibrahim fọba ṣàrùnà abiy ha wàmí ìta yàtọ̀ afọ́niròdù pé yóò bí ìsáàkù tí ká tú wípé lẹ́yìn ìgbà tó bá bí ìsáàkù kan yóò tó bí àkó ìsáàkù dàgbà ìsáàkù náà wà bí àkó lẹ́yìn àsìkò yìí hmm? so lẹ́yìn àsìkò yẹn wọ́n lọ wá fi sílẹ̀ ló wà mí wàkánà wàrà ọmọlì tó yá kó kòkó làṣẹ kìíní fún tàti tàti pàlébù kan ọjọ́ mi yìí tábà kó bí àtàn lẹ́yìn àsìkò yìí wọ́n mèsì ọba dáàtì tábà ti fi lẹ́yìn àsìkò yìí ìwájú ní ọmọ mi tábà fi táìmù sí ẹ̀yìn ní ọmọ mi tábà fi pèsè ẹ́ torí ẹ̀ náà làwọn ilé ẹ̀sọ́ pé àdáàbò nẹ̀ ó lè mí ní àmà ṣùgbọ́n ẹgbẹ̀fà ìlú ìtumọ̀ rẹ̀ ni wọn ò fi ń tán tọ́lá ń sọ pé wàyá dà nínú àwàrọ̀ ahùn yọmọta bá a bá ń wọ̀rọ̀ àlùkìyàmá wàrọ̀ ọ̀hún tọ́lá ọmọ kọ́kọ́ àlùkìyàmá àlùwàrọ̀ ọ̀hún àzámánì wípé hmm? àwọn pété eléyìí nìkan bíi wípé táìmù yìí nìkan ni wọ́n lò ní ayé táìmù mi sì ń bẹ tí wọ́n lọ lè pé táìmù ìyàwó mọ́ sàkílà ọjọ́ tó nípa náà mọ̀kànlá fúnra wọn àwọn ọlọ́wọ́n bá la dá wọn gbàtà dá wọn tán àdá wọn pé wọ̀ṣẹ̀dẹ́dìnà àfọ̀rọ̀ ẹ̀dá wọn àwa tó pa àfi isan àfi so egun àfi egun alọ́ mọ́mọ́zù a ní kí mọ́zù àwa àtàjì máa bóòlù pẹ̀lú tẹ́ńdọ̀ àrí àní kí gbóòmù náà gbóòmù náà ní kátíléjì kìkìní kan náà ní àti tún gbogbo ẹ̀ papọ̀ òṣùn wọ́n ṣẹ̀dá ní àkùrọ̀ ẹ̀dá wọn afún lágbára àtúrẹ́tìn ẹ̀bí bá àti fi gbó túnbé ìka òfin ìgbó òpè ọlọ́run ọba tó dá wọn pé báyìí tó wá so wọn papọ̀ báyìí náà fi gbó túnbé wọ́n ìdá ṣe náà bàdánù náà àfàlà àfàlà bá a ti wá dá wọn tọ̀hún àwọn ọlọ́run ọba tó bá wá tẹ̀ wá àti tó bá fẹ́ pa wọ́n rẹ́ alẹ́ pa wọ́n rẹ́ ká tó wá ń dárú wọn mí tí ó rí pléṣì wọn tọ́lọ́wọ́n bá lè ṣe lẹ́yìn bá tọ́lọ́wọ́n bá tẹ̀lé ìta iná ha bí ìtàkìrọ̀ ìrántí ilé ìjẹ́ ọmọọ̀ṣá àtàkọ̀ọ̀bá ilà ọ̀bí yìí tàbí ẹni tó bá fẹ́ kó wọ́nà tí ó ti kìlọ̀ gbọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tí ó fi là ọlọ́run ọba sọ bí ayà ìgbà tó ṣe ìbátò pé ẹ̀dá oní tí ó ti fẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀dá ọlọ́run bá dá ẹ̀dá lẹ́ni tó ṣe pé ó ní mọ̀ṣíà dàtí yóò take a decision tí ó sì mọ̀ kóhùn lòun take it tí èso ọ̀rọ̀ tó bá wọn lẹ́nu kankan fọ́ ọ̀sẹ̀ àmọ́ bó ṣe ń ṣe yẹn kọ́ ọlọ́run wà máa ń tàṣà òun ilà ayé ṣáà àmọ́ ẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó lọ́wọ́ bá fẹ́ kí ni nílẹ̀ nǹkan tó lọ́wọ́ bá fẹ́ ó ti tako bọ́lọ̀ ọba ní kọ̀ǹtò kan tàbá ní nǹkan tí wọ́n bá tẹ̀lẹ̀ sí mú ìkì yìí máa láyàṣà nínú ọlá rẹ̀ tí ó fẹ́ hmm? ìyẹn wá láwọn kan wá tún pé àá ah, tó bá gbogbo ọ̀rọ̀ gbogbo náà tó ti yóò fẹ́ nǹkan òun ló fẹ́ kan kọ́ sí pé wọ́n ni òun ṣe arínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ nípa mọ̀ sí àjẹ́ ń tí máa sọ̀rọ̀ mọ̀ sí àti jẹ́ ń sọ̀rọ̀ ń pa pé ìwọ ní free will hmm? ìwọ ní free will ká má sọ fún yẹn níbi pé lágbájá owó ni ẹgbà ni nùkà ká sọ pé wọ́n wá mú ẹgbà wọ́n wá ní ọlọ́run náà ló ń kó mú you understand o ò ní sí ìfẹ́ nìkan fọ́ọ̀tì láti mú àmọ́ kókó di pé kọ́dà kan tó kówó sí ọ́n wájú kan tó fẹ́ gba sí ọ́n wájú kan tó kówó sí ọ́n wájú kan tó fẹ́ gba sí ọ́n wájú méjèèjì ọlọ́run ọba mọ́ àti nǹkan tó tù so ibi tí mà ṣe ọlọ́run ọba ti wà ní kì í ṣe pé ọlọ́run ọba pé wọ́n fi ọlọ́run ọba dán ọ pé ìwọ ò lè dì láì fúnra rẹ̀ báwọn jàbàríyà ṣe máa ń pọ̀ tú ẹ̀ ni pé wọ́n á ní bá a ṣe wà nílé ayé pé alukọ́wù fi yẹmu wọ́n jù sínú odò ńlá ocean makutufa wọ́n kọ́wọ́ rẹ̀ lọ́wọ́ wọ́n kọ́wọ́ rẹ̀ sí ìjìká ìbá wà kọ́ọ̀lá làbú ó wá sọ fún pé ìyáka ìyáka à ń tàbítàlá bìí má omi ò gbọ́dọ̀ ara ò gbọ́dọ̀ tútù kìí ṣe bẹ́ẹ̀ lọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ́ kó jẹ́ mọ̀ta ó lè túùsì ó dẹ́ kó lè wíṣì ó jẹ́ dà kó lè àfáyà ó dẹ́ dà kó lè bínú ó dẹ́ dà kó lè yọnu ó dẹ́ dà kó lè fẹ́ràn ara ẹ̀dá rẹ̀ ni ẹ́ bọ̀tọ̀ bóun ló dáa ó fẹ́ kan mọ èwo ní ó ṣe kó tó fi yóò lò ó ní mọ̀ ṣé àwọn ọlọ́mọdọ̀ fi wá tò náà bẹ́ẹ̀ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ nǹkan o ẹ̀yin ó rí i pé gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá ti dátọ́ pé iṣẹ́ yìí ó bá fi ṣe tọ́lọ̀ tó pààyà láti ẹ̀kọ́ bá ti ní ọlọ́run tó kù ọlọ́run ọgbọ ò ní pa ẹni kò lẹ́sẹ̀ ó ní túláàsì ní lórí rẹ̀ kó dúró kẹ́wọ̀n irú eléyìn ni èyàn lè mọ́ sọ pé ọlọ́wọ́ bá fọ́ọ̀sẹ̀ tó wọ́n gbé lábájá ní ìsìlá yìí kò lójú kó wá máa máa ìpóòsì ìjọsìn fún òfojúṣe wọ́n sọ pé erí kìí tó bá fi ṣe nǹkan ò bá ti ní tó fi lè fi exercise free will ọlọ́run fún ọ bá fi fún ọ pé ó ti fún ọ pé tọ̀ kó lò kí o máa o bá fẹ́ kàn á ṣe pé máa gẹ́ẹ̀tì ẹ̀rá ìtẹ̀lá ah, ìwọ nìkan ló mọ̀ ríra rẹ̀ ó ti fi mọ́tò nǹkan tó ń bá dísáì tó kò fi hàn ọ̀rọ̀ àtàwàbù ẹ̀kọ́ ládá ìyà ó bẹ́sì lórí nǹkan káàdé àmọ́rọ̀ kọ́dà ó bẹ́sì lórí fọlọ́run hàn ọlọ́run àbò wá sí kọ́dà rò hàn èyí tó ń hàn ó fi hàn lédè yìí tó fi ṣe tó wà má tàṣà una illa àyẹ̀ṣà Allah inna Allah kana aliman hakima ọlọ́run àbọ̀ onímọ̀ ọgbọ̀ ọ̀jọ̀gbọ́n yóò dẹ́kẹ́lù mọ́ ìyẹ̀ṣà òfin rahmatik ẹ̀ńtọ́lọ̀ bá fẹ́ yóò fi sínú kẹ́ ẹ̀ ọ̀dọ́ọ̀lì mi nà àdẹ́làhùn àgbàbàtà yìí àwọn kan jálábò sí ọlọ́run bá ti pèsè fún wọn ọlọ́run bá ti pèsè fún wọn ìyẹn ẹlẹ́tẹ̀ rẹ̀ tọ́ náà ẹjá sáré ka àwọn nǹkan tó kù nínú àwọn ọ̀rọ̀ kọ́tàdìbò yíyá tó rà kábẹ́rẹ́ àdéhùn lẹ́sìn tọ́ náà níbi àlọ́fẹ́ tọ̀lọ̀bìyà nọ́mbà 5 ọlọ́wọ́ bá ní wàyà túnfà ní wìlìdán mùkànlẹ̀dú ìdára ẹ̀kà hàn sí kan lóòlò àwọn sọ́rọ̀ Ibn Ashur sọ pé ọlọ́wọ́ bá dákọ̀ wìlìdán àwọn kéèkèé ó ní wà áhsánù man yóò sáfàdù lè àti tó dá òun ni àlùwẹ̀ ìdáà àmọ̀síkìsì tí ẹmọ tó fà tẹ́ ẹ bá bí ọmọ èyí ti ṣe ṣìdùnú tí ìdùnú ní òfin ṣe tí ó bà fóun ṣeré ni ẹ̀rọ káàkiri ọmọ ìpínlẹ̀ lọmú kọ́ọ̀pù akẹ́kọ̀ọ́ lọ́wọ́ sáré lọ lọ́nà <laughs> àti dápọ̀ wẹ̀ dáa kí àwọn tí wọ́n ta fún yín àwọn tí wọ́n ta fún yín pẹ̀lú ti dùnú ti dùnú ó ní lọ́kọ̀tì kò ní rẹ̀ wọ́n àkọ́kù haraka haraka àwọn fúyẹ́ wọ́n ti lọ wà ásra òmàṣíyàn ìrìn wọn náà yára wọ̀lẹ̀ annal mahduma láyà tàhárájú ìdá àmọ́ra ọ̀nà àwọn ẹni tán sáàtù náà kọ́ òun náà ní máa fi ìbákan tó bá fẹ́ pa wọ́n látàbí láti hàn àwọn ẹwú bí kan sọ pé ní ti bá pé àgbàlagbà kan ní kó sáàfù ẹnu lè máa ti gbé àti bàbá àgbàlagbà yìí ti máa ń tẹ́ àmọ́ wèé dáhùn àwọn kọ́ ẹ̀ dáhùn ẹgbẹ́ bẹ́rẹ̀ náà kọ ẹnu ní tí òun náà kó òun náà rẹ̀ ìgbà kanṣẹ́ náà fásitì ìlúkùnrin rọ́bìk Ibn Kathir rahimahullah ni kama akrama bọ́lọ̀ bá tẹ fún ọ lébi ma anzala alẹ́ pẹ̀lú tó sọ̀kalẹ̀ fún ọ tó ṣe fún ọ lé pẹ̀lú kò Qur'an ó sọ̀kalẹ̀ Qur'an kan fásitì alákọ̀dọ̀ ìhí lọ́kọ̀dà ní sùúrù lórí kádàrọ̀ lọ́wọ́ wàhálà mọ̀ pé ọlọ́run anáwó sáyò dàbírúká òsì tàkìrì ọlọ́run bó wù ọ́ ṣe yóò sì gbójú àlámọ̀ rí rẹ̀ lọ́nà tó dà pé bìkọ́sì òun náà ló dà pọ́lé wọ́n dàbí kéèyàn pé ọlọ́run sọ pé ọha ma àzànà àlẹ́kà Al-Qur'an ìgbésà àtọ́kọ̀ àánìkalẹ̀ fún orí kò fi ṣe wàhálà so pé ọlọ́run ọba tó sọ Qur'an ìkalẹ̀ fún ọ gbogbo nǹkan tó ń go through ó mà yóò sì mú sẹ òun lẹ́sìn bọ́lá ọba fi sọ bóyá ìpadà àǹkàbùrú tàbí kọ́sọ̀ ìnàlẹ́bí fárọ́dọ̀ àléékà kùrán làrọ́ dúkà ilà ọlọ́run ọba tó sọ kùránì fún ọ tó ní kó tẹ̀lé làrọ́ dúkà ilà màá ìtumọ̀ sáfù sípọ̀ ọ̀kẹ́ mọ́tòmọ́tò náà bá pé ọlọ́run ọba tó sọ kùránì fún gbogbo tó ń gbóòtù pátápátá ibi tọ́lọ́run ó dà ọ sí yóò dà ọ sí ó pé ááyà yẹn jẹ́ ááyà pàtó mọ́tò pé mọ́tò pé àkùnmí ah, ti wá lè báyìí ọlọ́run ọba tó so kùrán kalẹ̀ fún yóò dọ̀ padà so dàtí tí àlejò sọ́là bá ti wo oore tọ́lọ́run bá ti pẹ̀lú kùrán fún àpọ́nlé ló fi ṣe ọlọ́run tó wá fẹ́ mú alẹ́ òun kò wá ní dójú tì ní kádàrá àtìkọ̀bọ́ lẹ́yìn ìgbà tó ti pọ́n alẹ́ níbi ọ̀rẹ́ فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واستثم ربك بكرة وحصيلا الشيخ رمان الكتب السعيدي واني أي اصبر لحكمه القدري kada ha tọ́lọ́wọ́n bá bá kádàrá ní sùúrù sí fàlá tàbí mọ́bìnú wọ́n fara ya sí wọ̀lọ̀fọ́kùnlé àjíì ní ìdájọ́ ẹ̀sìn tọ́lọ́ náà dákọ̀ fábdẹ̀ alìm lọ lórí ẹ̀ wà láyé àwúkà anhu ààrẹ mọ́jẹ̀ kí sheikh wa ni walamma kana sabru yusaiduhu alqiyamu bi ibadatillah nígbà tó ṣe pé nísìn sọ́bùrù tẹ́lẹ̀kẹ́ ní sọ́bùrù lórí nǹkan téèyàn bá ń fi yòókù ara kan tó àṣìṣì yàn láti ní sọ́bùrù ni alkiyamu bí ibadatillah ìdúró pẹ̀lú ìjọsìn fọ́lọ̀ wal iktaru min zikrihi àti kéèyàn máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àmọ́ràn lọ́rùn ìdálẹ́ lọ́rùn tó fi ìjọsìn fọ́sọ̀rọ̀ lèmọ́dà àmọ̀rù lẹ́yìn yẹn náà fún wà mí lẹ́lẹ́ ìfọ́sùn láhù wọ̀sàdé wòlé na sọ̀wílá albẹ̀kọ́ì tó ṣe nazmọ̀ dúrà ó ní wọ̀gákàrà sọ̀láta bí sùjú ọlọ́ọ̀tún ní wà mí lẹ́lẹ́ ìfọ́sùn láhù ayé fasọ́lì láhù ọlọ́ọ̀ bá dákọ̀ gbogbo òun ó wá fi sùjúdù ó fi rẹpìsẹ́ǹtì ẹ̀ tàbí án àlá ánáwó afọ́lù sọ̀lá láti kọ́ wá sí pé ní gbogbo òun sùjúùdù ló lọ́lá jù náà láti fi rẹ̀pítẹ́ǹtì hmm? fàwọ́wà ìṣàràtù ilé ìjẹ́ tọ́ka pé ìlà àdínà lẹ́ìlà mọ́ọ̀dẹ̀ òkòdó òru òun làyè ibi téèyàn ṣe máa ń tẹrí ba fọ́lọ́run ọba tí ó dájú kọlọ́ wàmìnà lẹ́yìn fọ́tùláwọ̀ tàbí òrìlà tàbí ilá ayé áfẹ́láwò mìíràn sùjúùdù ìwà nẹ́bí ṣe sùjúdù fọ́lọ̀ tó pọ̀ wà láyà kúrò zálíkà ìyẹn ò ní ṣẹlẹ̀ ilábíl ìkìtàrí ìpínlẹ̀ sọ́lá tó bá kí ọ̀rọ̀ náà ní sùjúdù ó ti pọ̀ yẹ́bá ní sọ́lá tó kọ́kọ́ náà sábẹ́ rẹ̀ tó ní yá ṣe fún ìfà ẹni bí kẹfà ti sùn wọ́n náà kún mi táàsì tó gbé fún mi ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ jẹ́ kí náà fìlà rẹ̀ so kẹ́kọ̀tù sùnú ayé kẹ́kọ̀tù sọ̀lá yẹn ọlọ́wọ́ bá sọ fún wa pé náà kàlàkùnà wọn ṣẹ̀dá náà àkọ́rù وإذا شئنا بدلنا أمثالهم تبديلا الشيخ سعيدي واني نحن خلقناهم أي أوجدناهم من الأدم أولا دعوة from nowhere مجمع كاكا àkàdá wa láti nọ́tínẹ̀rì pé wọ́n jẹ́ ádámù wọn ò sí ilé ayé tẹ́lẹ̀ àwa dáhùn wọ̀ṣẹ̀dáta àtúráwọ̀ a sì strẹ́tìn gbogbo oríkèé wọn ayé àkámná kẹlifátà ẹ̀dá wọn táadáa adé dáadáa bèèrè àkọ́ọ̀bù adé pẹ̀lú àwọn aṣọ náà wàlọ̀rọ̀ pẹ̀lú àwọn vessels wàlọ̀ọ̀tá wàlúwà bọ́ọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn agbára tó hàn àtèyí tó pamọ́ hátà tamal jismu wàsàkùnmọ̀ títà ara fi pé òtù pé wàtàmọ́kànà ní kúlè máa yìí dùn kára á sì lè ṣe gbogbo kan tó wù ṣe pàlẹ́dì àwùjọ́dà wọn àlàáde hálà ọba tó ó lágbára lórí pé kó mú wọn padà wá lẹ́yìn ìgbà tó bá kú tán fún ìsàn wọn then inna hadhihi tadhkira faman sha'a ittakhadha ila rabbihi sabila wa ma tasha'una illa an yasha Allah inna Allah kana aliman hakima ash-shaykh uh, mawla min shafiti wa la qawluhu faman sha'a ittakhadha ila rabbihi sabila allaqa ittikhadha as-sabili ila Allah ala mashi'ati man sha'a ìtẹ̀lọ́lọ̀ ọlọ́run ọba gbé e kọ́ lórí pé a ah, ẹni tó bá fẹ́ wọ́nà tó lọ́ọ̀lọ́ ó fi ìyẹn ti mọ́jẹ̀mú kútọ̀ ọmọ ṣáà sáfàrà ilà rọ́bì sàbílà ọ̀nà ti clear wà kọ́ yíyá dàfà ọwádìí aikini robata mashi'atal ab bi mashi'atillah èròǹgbà ẹrú ọlọ́run bá lọ ọ̀pọ̀ mẹ́ròǹgbà tẹ̀ torí káfíìlì bẹ́ẹ̀ ìgbà táwọn kọ̀dàríyà bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n látọ̀ àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo àwọn tẹ́lẹ̀ tán pẹ̀lú bídí ẹ̀ pátápátá pátápátá láwọn tó bídí àgbà kò sí kankan nu wọn tí ò kọlu Qur'an ní láti kọlu kọlu Qur'an in tí àwọn àwa àbúfẹ̀ kan mọ̀ ni tí ò ní fi ẹjọ́ àfárá dùn ọ̀gá ìlànà àdìmọ́sù tó ń jáde lásìkò àwọn kòlàfà àwọn ọmọ ìyá kọ́dà lòún jáde wọ́n wá ṣe nìkan ṣù pẹ̀lú àlàóza ilà àwọn aláṣẹ tó bá ṣe nìkan ṣù lẹ́yìn ìgbà táwọn àwọn ènìyàn ẹ̀sán nǹkan pẹ́sà kan bíi pẹ́sà tó kọ́dà ìyá alápá gbọ́dọ̀ mi so n táwọn sálàfù wá ń pè ń bá àwọn sáfù lóbi dájà ó yé wọn wípé n bá ń fà yìí kìí ṣe nǹkan tó lè dàrú mọ́yà lórí pé n tí èèyàn máa máa fà láti lè fi jẹ̀sìn rú máa ń lójú. tẹ́bọ́lọ́ àbá ti sọ ipa amma lẹ́dínà fi kùlúbì ní zaidun fàyàtàbí una máa tàṣà bá àmìn ìfẹ̀họ́ àìfẹ́tìnà fẹ́tìnà ń bẹ̀yìn ẹ́ olèmínì dọ̀lálà olèmínì kúfú olèmínì ṣírkù olèmínì kìnnì ẹ̀tìbáfòl haq bilba ìdíjẹ́ fẹ́tìnà ẹ́ bá ní fitna fitna báyìí wọ́n ní pé tó bá tọ́wọ́ pé àtọ́ bá tó fitna ìtàn nǹkan pé fitna ni pé tí nǹkan dàrú débi pé òdodo àti rọ́gà yóò le láti kàfẹ́ ló fẹ́ kan fún tẹ̀lẹ̀ mẹ́ta lọ̀rọ̀ máa ń jẹ́ tẹ́ ẹ bá bá nǹkan bí tó yẹ kẹ́ ti bá yóò clear ní ìsìnbáyìí kárí ẹnìkan kárí yóò kìí kírun ẹ́ káwa ní kìí ṣe kírun ó wá gbèsè náà ó lọ papọ̀ àbí ilé tó ní ṣe ọlọ́run sọ pé náà sọ látàtà náà ní pàṣẹ àdúgbò kan láti ń ti kí n tó màdé mọ́nà kárẹ́ nìkan ó ń kírun dáadáa àwa ikú láàmú náà alóhùn hm? náà lọ papọ̀ káwárí ẹnìkan ó há kùránì ẹgbẹ́ mi ṣùgbọ́n ó wá ń ti ẹ̀ṣẹ̀ ẹni tó bí kò mọ kùránì kan ṣe ó há kùránì tó ń sì náà ẹgbẹ́ mi tọ̀ náà yóò dá fìtínà kalẹ̀ fún wa pé àwọn ah, tó há kùránì so torí pé nísìn òdodo àti irọ́ ti papọ̀ sójú kan náà yóò dàrú pé abọ́sí ah, kò yẹ bí báyìí pẹ́lẹ́ kó wà náà abọ́sí ah, ó mọ kéwù náà ó wá Kùránì náà ah, ẹ̀yìn jẹ́ mẹ́ta ní ẹ̀rọ ti parí náà kìnnìkan ló ti kìnnìkan ra òun ni wọ́n sọ pé fìtínà ṣẹlẹ̀ fìtínà ni pé kó kó dà papọ̀ mọ́ irọ́ sọ àwọn tí wọ́n já wọn níbi dà nǹkan tí ò rújú tó ṣe pé ó rọrùn fún wọn ká dá a padà sí mú kàn pé méjì méjì lọ́lọ́ pẹ́ sí ọlọ́run láwọn kan bẹ́ẹ̀ pẹ́ aya una ọ̀lẹ́dàzọ́lá lẹ́kàn kìtà nínú aya tó mú kàmá àwọn aya pé ìfúnmọ́ rẹ̀ clear ọlọ́run wa ni hùnà ẹ́ ó mú kìtà ó mú lọ́pọ̀lọpọ̀ kùrán ẹgbọ́n mi ohun lọ́pọ̀lọpọ̀ muhammad wà ó ká mùsàṣàbẹ̀ àwọn akẹ́rẹ́ sí ìtumọ̀ rẹ̀ wọnú ó lè ní ìdí ìmà tó pọ̀ torí ìmà tó pọ̀ yẹn èèyàn lè ṣe mistake lẹ́yìn ṣẹgbọ́n mi náà tí ọlọ́run afẹ́ká ṣe ìgbàgbọ́n ti pé ìyẹn ní húnà ó mọ̀ sí ta ìfẹ́sẹ̀ ní ó mú ní aslu ó mọ̀ ni aslu ìpínlẹ̀ dàtí níjọ́ táwọn èyí tó ló bá fẹ́ jọra àyíbá fẹ́ lọ́wọ́ dá padà sí mọ̀kàmọ́tò ẹ́ láwọn èyí tó clear pé ẹjá tù pẹ̀lú èyí tí ó clear pẹ̀lú yìí níjọ́ tẹ́ bá ti wá dé èèyàn tó wá fi mọ̀kàmọ́tò kalẹ̀ ó wá dì mọ́mú tàṣà àbíá tó ní ọ̀rọ̀ yìí rújú ẹ́ kò yé kò ṣe kíní kan lẹ́sàmpù kí ẹ fàdé ti bọ̀kọ́ rí kalẹ̀ kó wá lóhun wádé ti dẹ́ ìlà mí àwọn tó wá lẹ́yìn lẹ́yìn àà gbogbo àwọn àdíṣò wà bẹ̀rẹ̀ òun náà làwọn tíra tó lọ́wọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn mọ̀dúù pẹ̀pẹ̀ mọ̀dúù pọ̀ bẹ̀rẹ̀ bí i sòkè èèyàn fi wí ilé ẹ̀kọ́ máa ṣe hadith kan wá ń dẹ pé èyí tó clear báyìí yóò fi lẹ yóò wá ìjó clear yóò máa sọ tó tó pé ìjó clear yìí náà ní eléyìí náà òfin dẹ́kun ní dá padà síbi ìtumọ̀ rẹ̀ ó clear yóò mọ̀ọ́mọ̀ máa ṣe wọ́n ni torí báwọn kẹ̀kan ti ní zẹ́ìkù lọ́kàn ọkàn wọn ti dẹ́gbé wọ́n ní àárẹ̀ wọn ò fẹ́ tẹ̀lé òdodo ẹ́ wọ́n á máa wá sí eléyìí tó sì fáwọn olùkọ́ lóòótọ́ ìtumọ̀ rẹ̀ wọn ò clear òun ni wọ́n á máa wá fi sọ pé eléyìí ló clear ní bí ọ̀lẹ́tí sọ́sẹ̀ kan nísìn àwọn kan àwọn brọ́dà kan pẹ̀lú ọmọ ìgbésẹ̀ sí brọ́dà náà wọ́n dà pé bóyá torí kọ́ ọkùnrin jáùjáku tí máa ń sọ jáùjáku comparatively bóyá ó súnmọ́ owó dé owó dé àwọn owó dé orí ilẹ̀ bóyá lọ́kùnrin máa ń ṣe kẹ́kẹ́ tọ̀ wọ́n mọ anytime káwọn tó bá tọ̀ lórí bá ti pè mí ọ̀rọ̀ pé ẹgbọ́n sáwọn christian tó kéfèrè ní wọ́n ẹgbọ́n sáà lè pè wọ́n kéde wọ́n pè mí wọ́n á ní لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة ìtumọ̀ ayà mi ni pé àwọn tán jẹ́ kékeré wọn ò ní fi nǹkan tí wọ́n wà wọn ò fi wà lẹ̀ ẹ́ títí tí clear sign ti di ọba tọ̀gbà tọ́lọ̀ fún àǹsọ́ wéwé yìí sí ọwọ́ aṣọ sẹ́ẹ̀tì méjì sẹ́ẹ̀tì méjì ni pé magbọ́ alẹ́bí nà ká fara aṣọ ti kèfèrí mín nínú àmì mín yẹn lè mín ní nínú kí làwọn afẹ́ gbà mẹ́ wọ́n lọ́rọ̀ ní alẹ́bí nà ká fún mi áhùn ìkìtà nínú àwọn tá a fún tàbí dàtí àwọn nǹkan bẹ́ẹ̀ tó yẹ ṣe kèfèrí nù ọ̀tọ́lọ́ nínú wọn gbọ́mí títọ̀ ẹ̀ lẹ́sọ ló gbọ́ wọn láti tètè rí àwọn sọ̀rọ̀ tọ̀ wíárá báwo ṣe sí òun ni pé mini yìí ṣe from mini yẹn mini alẹ́bí hum alẹ́bí na hum min bayaniya ni kí láwọn ìgbèlú min bayaniya kí n dákọ min kí n wá min ni pé àwọn tí mo fẹ́ dákọ ni pé lábẹ́ àkólè lẹ́bí na àwọn sáfẹ́ kèfèrí nínú àwọn tí àwọn tó ń dákọ̀ yìí tó ti bá wọn ní tó ti bá wọn ní àwọn alòkìtà àtàwọn mùsùlùmí pé mo fẹ́ dákọ̀ set tó wà lọ́ndà àlẹ́dínà káfàrú ló jẹ́ kí n lo mint òun làwa ń tú àbáwọn fẹ́ máa tú from ó sọ pé báyìí máa nígbà tó wà tuntun wọ́n sàgbègbè ọmọ ọjọ́ ọkọ̀ àmúntọ̀ ṣé ta ló fẹ́ tú náà yẹn èjì pé ọlọ́ọ̀ni ìmọ̀ ní kò lè tó fẹ́ tù ní pé ká sọ pé àwọn àkànbẹ̀ náà alùkìtà tó ṣe pé mẹ́jẹ̀kẹ̀ fi sọ bọ́lá pé alẹ́dínà káfà min alùkìtà pẹ̀lú ṣe pé mú ní mo gbà pọ̀ tó tù mí o ìsẹ́mara iná ló tó tó bá tù bẹ́ẹ̀ bí wọ́n tó fẹ́ tù yẹn ìtumẹ̀ ní pé àárí àwọn alùkìtà aláwọn kèfèrí ń bẹ àti ṣe kèfèrí ìjẹ́ náà mùsùlùkù nìyẹn sáwọn kan náà mẹ́tẹ̀ẹ́ tẹ́lẹ̀tì mọ́ ní alùsìtàbù ní alẹ́dínà káfàrú ní àtàkì kìfìrí nù wọn àti àwọn tí ó sì kìfìrí nù fẹ́ tún ọya ṣe alùsìrìkún àwọn olùṣẹbọ náà lásìkò ànábí àtìmẹ́sìnà sáwọn tó sì kìfìrí bẹ́nu àtàkì kìfìrí náà ṣẹ́yọ̀ kan làwọn àbáwọn náà kún sí méjì ọlẹ́yọ̀ kan tó bá lọ fẹ́yọ̀ kan jẹ́ òòlù tó bá tó bá tó bá tó oni lábẹ́ fún lẹ́sìn àti àfàrù àwọn kan ṣèké min alẹ́sìtàt min náà alẹ́sìtàt ìdí ó tóbi ní pé wọ́n mílẹ̀ mùsùlùkì àtàwọn kan jẹ́rù sẹ́gbọ́n náà kọ́ ó mì pé kèfèrí ó wà nù wọn náà àti èsì kèfèrí náà wà nù tó bá túbọ̀ gẹ́tù wọ́n náà ti di gbà pé gbogbo àwọn ẹlẹ́kejì ní èsè mọ́ lọ́bẹ̀ jòkó sí ilé wọ́n tó bá àyà tó hàn wá tẹ̀lé wa sọ pé iná lẹ́bí na káfàrú min áàlì kìtà wàlùmùsìlùkì ìnárì jahanna hmm? sórí iná tó àrùn eh? ẹ́ nítorí ẹ̀kọ́ tún gbogbo sẹ́tù ẹ̀kọ́ pé lò òun ò ní hàn náà pẹ̀lú àlámà hmm? mo sáàsọ fún ó ní àá ah, kò lè lọ ó wá ní ẹ́ eh, bọ́tù tàbá wá rí àwọn tó bá ṣe pé mo ní any bus tí ìbá ti ṣe mùsùlùmí kọ́dà tó bá ní ògbà mẹ́ta lọ́kàn kò bá kéèyàn kan tó gbà nẹ́bì gbọ́ lọ tó gbà nẹ́bì sàtọ́lámù tí ò bá ti gbà nẹ́bì gbọ́ kéde ní jẹ́wọ́ ètò ìdí mìíràn ti wà ní sí ìbá ti gbà nẹ́bì ìfà gbọ́ kéde ní cardinal point ni cardinal principle Islam ní pé ó nẹ́bì ọlọ́run so tó bá ìkúwọ̀ náà bá mẹ́sà àánú wọn náà ni yà lè bá wọn yàrá kó jùmọ́ kúrò á ní àdúgbò jùmọ́ kan so Gailana Dimashqi nígbà kan wá mú wá sán fún ní gbogbo ẹ̀rí wọ́n wá sọ fún ní wọ́n ti à ọba kò mọ̀ sí kò sì fẹ́ni kò sì dá sí ọ̀rọ̀ alámọ̀lẹ́ ẹ̀dá kankan pé ẹ̀dá náà ní í ṣe fúnra ẹ̀ mọ̀ṣíátù abdi nìkan ló wà kò sí mọ̀ṣíátù rọ̀ wọ́n wá ní sí ń pé fájà ọlọ́ọ̀kẹ́ ọya kí ni túmọ̀ ìyáka náà àbúgbọ́ ìyáka náà sáà ìwọ nìkan láàmà sí ọ̀dọ̀ láti mọ̀ wà lọ́wọ́ fún kíni nígbàgbà wà nìkan náà ládàájì ìrànlọ́wọ́ lórí kíni nígbàtọ̀ wà nìkan náà ládàájì ṣẹ́mọ̀ pé nísìn fáájì àti gbogbo mùsùlùmí ká ẹ̀hẹ́n so kìí ṣe kí wọ́n lọ lè wọ́ àti ìsìnká tó lọ́wọ́ mẹ́rin pé hùn pé kọ́dà ìyá aláta mà kọ́dọ̀ ọlọ́run láti wọ́n ràn lọ́wọ́ ìtumẹ̀ ní láti wọ́n ràn lọ́wọ́ ọlọ́run ọba ràn wá lọ́rùn dáǹṣe kí lórí tí wọ́n sọ pé kò sí ràn lọ́wọ́ ọlọ́run ṣé tá bá káró ilé kan tó ṣe pé gbogbo tó bá òkú bá takò yóò yà yìí so náà wọ́n ní wàkàìdùhá kàìdù rẹ̀ ni pé rọ́pù mọ̀ṣí àtìl abdi bí mọ̀ṣí àtìlá lílọ wíìlì ẹ̀dá mọ́ wíìlì ọlọ́run fi kọ́wùlì yìí wà máa tàṣà únà ilá àyàṣà àbá wà háàdì yìí mas'alatul qadar bọ́lá ọlọ́run sọ pé liman sha'a minkum an yastaqim wa ma tasha'una illa an yasha Allahu so àwọn tọ́ ifá méjì làwọn kì í gbọ́ torí pé òun kálukú wọn mú páàtì kọ̀ọ̀kan nígbà tí wọ́n mú náà nù tó bá ti mú páàtì kan yóò kà páàtì sí mùtàṣáábé wọ́n wà ní tíréńdò òṣè rọ́dù ẹ̀ sí mú páàtì kò nílọ tíréńdò bá ti mú páàtì kan yìí á jẹ̀ fọ́ alùsúnà ló wọ́n sọ fún ẹ̀kọ́ kọ́kọ́rọ̀ ọlọ́run ọba jọ àwọn sọ pé kullun min indi rabbi amanna bihi kullun min indi rabbi ẹ̀yà kọ́kọ́ mú wa má tàṣà áwùnà wa kọ́ mú illa yasha Allahu wa ẹ̀hẹ́n bọ́ bá jẹ́ méjì papọ̀ tó bá mú jáde ní ó jẹ́ tọ́lọ̀ fẹ́ so àwọn tí àwọn jẹ́ jàbàrí yá àwọn lọ lè mú wà má tasha'una illa an yasha Allah wọ́n ní ẹ̀dá ò ní mà sí àkàkà àwa ní ìdó bá túnbẹ̀ kí ni túnmọ̀ liman sha'a minkum an yastaqim kí ni túnmọ̀ wa kí ni túnmẹ̀ kò ní rí kankan yìí so àmẹ́ni tó fẹ́ wó dòdò wọn pé òun òní ìlànà sáà fún méjì bàbà ọlọ́ọ̀bá ti ìsìbáàtù mọ̀ṣí àti àbùkù ó ti ìsìbáàtù mọ̀ṣí àti ìlà so lẹ́yìn àwọn bàtà kàyẹ́sán ẹjá ka al'amul bil ayati àti àtọ̀jihad al'amul bil ayati ní bí wọ́n gbé yúfú na bin nazir wa ẹ̀fà fún yawman a ó ka ìdáná kan tó bá ti ṣe lérí mú lérí ìrẹsẹ̀ pẹ̀lú yúfú na bin nazir wa ẹ̀fà fún yawman kan ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì a min babil ifari ala mùsùlùmí fún mùsùlùmí ní oúnjẹ tó bá fẹ́ ní báàbù pé o fẹ́ ṣò pé o fẹ́ pèsè ní ìyẹn tó yára pẹ̀lú àyà orí tí máa pa àmàlà ó bì í tí wọ́n fún ìyà lóúnjẹ dẹ́sà tí wọ́n fẹ́ràn oúnjẹ yìí pẹ̀lú o fẹ́ ṣe èfà ọlọ́pẹ̀lẹ̀ ni àwọn àṣọ ọ̀pọ̀ yóò ṣe rúnà àlà àṣìṣe ọlọ́kànnì ní ìṣùpá ọ̀pọ̀ then kul azkar as-sabah azkar as-sabah sọ qabla dhahabi lil madrasa aw al-am kó tó lọ sí sùkú àbí kó tó lọ bí iṣẹ́ wa kul azkar al-masa qabla al-maghrib azkar al-masa wí kó tó dá sùkú maghrib pẹ̀lú wá pẹ̀sùn rabbika bukrata wa asila then àtàwùjì hàtù ní ikhlasul amali lillah ìsàkọ̀mọ́ ṣẹ́kọ́lọ́pẹ̀ pẹ̀lú ìnàmọ́ nìkú nìkú ìwájú ìlà láàrin ìlú ìgbàlá ṣùkúrà àtàfàkùrù fi nàílì àrùjánà ìrònú sí ìgbádùn àwọn àrùjánà fi ìnà àádá kánà làkún jàzáà wàkánà sáyókòm ṣùkúrà asọ́bùrù min alamati rizọ bilkọ̀dọ̀ ìwọ̀kọ̀dọ̀ ìnísùúrù wà lára sáìkẹ́yìn àfà àkọ́rọ̀ náà alamọ́ ìbìlá ayá ti lè péjì tó tẹ̀lé afir'adi ìlẹ́ìlà lóòrù òní jẹ́ kó pọ̀ mínà tàbíhì wà sọ́lá pé subhanallah tó fi jẹ́ kó pọ̀ jẹ́ kí ọmọ rẹ̀ náà púpọ̀ pẹ̀lú ayá òun ẹ̀lẹ́ ìfọ̀sílẹ̀hù òsàbí òlẹ́ìlà sọ̀rọ̀ kúlù sọ pé subhanallah wa bihamdihi subhanallah azim ní àtàmọ́ ọ̀sán sọ ní 100 times pẹ̀lú wàmínà lẹ́yìn ìfọ̀sílẹ̀hù òsàbí òlẹ́ìlà sọ̀rọ̀ bẹ ọlọ́run ọba kọ́lọ́run ọba fi ọ sínú kẹrẹ yóò dé kéwòn ayé ẹ̀ṣẹ́ òfin rahman náà àtàwùjihad àwọn olùkọ́lẹ́sì alọ́lọ́ ìdá àfọwò ìyẹpẹrẹ ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run tá bá fi lè ṣẹ́ ọ̀rọ̀ yìí samuwai ọ̀rọ̀ abudardan lásìkò umar rabi osman àwọn mùsùlùmí wọ́n ja cyprus cobros ìjà kúnlẹ̀ ìlú christian ní cyprus ó ti padà tún fẹ́ di padà náà òun bàtà wá wọ́n ènìyàn tán àbúdàdà wa ń sọ fún wọn ní kí ní palẹ́ fún ó lóun wò pé mọ ahùn wa nà lọ́kọ̀ àwọn ìlú òjá màgàkà lọ́dọ̀ ọlọ́pàá ìdá àfọwọ́ àtijọ́ àtàkì ẹwà àwọn wọ̀nyí gbà táwọn ti jẹ ewu náà ti ní ìdó náà fáìn pé ẹwà ẹsẹ̀ wọn wá yẹpẹrẹ yìí láti pa wọn lẹ̀ tẹ́yìn bá fẹ́ mọ yìí bọ́lọ̀ tí wọ́n wà lọ́kọ̀ kàrà náà bà ní ada ọ̀la kẹ́ẹ̀kan rí èèyàn tó kà ti kú fújọ́ méjì ṣẹ́ẹ̀mọ̀ pé kọ́lẹ̀ tó kàn rẹ̀ jù ó sì máa ta yóò ti rùn yóò ti wú yóò ti gbogbo ẹ̀ ẹ̀rọ tó múlẹ̀ ni tó ń pera rẹ̀ lọ́lọ́ọ̀ náà يعني ما أهون الخلق على إذا عصوا نعم إنا خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا التفكر أوكي في الرياء مين يجيبوا مين إن شاء الله يجي في سورة الإنسان tó tàbí olóògbé ọlọ́run ní ọ̀sẹ̀ tí ń a padà síbi nǹkan àtẹ̀lé سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته. نعم.